tẹ̀ wọ́n mọ́ mi ah. mi ò mọ̀ ń pẹ̀ tó kọ́ wọ́n fẹ́ wọ́n lè mi gbé ọmọ àlè wá sínú ilé àwọn. máa wo bí sá. ẹni bá wo títí. mi láìpẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹni bá wo títí. àti máa fà tọ́ pàtìlẹ́jẹ́ o. gọ̀ má sọ fún ṣẹ́fẹ́ àtàkùn kó gọ̀ ah! ìwọ ló ṣe ń fira gbọ́ ọkùnrin. ó ti extend meeting yẹn sọ́la o. èmi àtàwọn kọmíṣánná náà ni ẹ ń sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ dáṣà létà ẹ pé ìsìkọ́mì yìí létà. o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé tí yín kan ni. tí yín ó kàn tí lè yín ó kàn ẹlẹ́nu òṣì. àmínà. ó lè fẹsẹ̀ ẹni kẹsàn-án fún ọmọ ẹ̀ta àbẹ́yẹ̀ ọ̀kan lẹ fẹ́ ẹ mẹ́tẹ̀ẹ̀ta náà kú. ṣé torí pé àwọn náà bí mi ń sìn kí n gbé ọmọ mi sílẹ̀ kọ́ dẹ̀ má dà kọ́ dẹ̀ di. ẹ ẹ gbowó tọ́lẹ̀ ilé ìgbà yẹn ṣe ẹ yọ fọkànmọ́lẹ̀ pọ̀ ẹ yọ ẹ yọ fọ́fọ́ fifty ẹ fún mi fifty àwọn gbọ́kà nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ ṣì rè ṣe lẹ́yìn tẹ state and capital tán lára mi wá ń gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà nílé. kò wá ní ìdùnnú nígbà tí mo sì ń lé ọkọ báwo ni bẹ́ẹ̀ mo lé ọkọ tó mi ò ní gbarú ẹ̀. ó bá accept ẹ ni. kí ló dé. wọlé ó máa accept ẹ. she must leave this house. ẹ jẹ ẹ wo fẹ ẹ kọjú ìgbà ẹ wọn náà wà jẹ mi jà ẹ rò. Money, money, Zania. Manzania Wele mani Zulu Manzania Kí lọ́rọ̀ ayé ìjẹ́ o Wele mani Zulu Manzania Wele mani Zani Zulu Zania Wele mani Zulu Zani Zania Kí lọ́rọ̀ ayé ìjẹ́ o Àdìtú mà ní ó jàre o Àdìtú lọ́rọ̀ ayé ìjẹ́ Àràmọ̀ǹdà mà ní ilé ayé Elédùmarè dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ìdọ́gba pé fúnra wa o láti bí káwọ́ kíyèsí ọ̀rọ̀ ilé ayé o. ohun mẹ́ta máa ní o ohun mẹ́ta ló ṣe kókó jùlọ tí kì í tẹ̀ ṣàṣepé o òwúrọ̀ ọ̀sán àtàlẹ́ o. àkíyèsí o ayé ti yí lọ o wọ́n padà bọ̀ wá síbi tó ti ṣẹ̀ wá ló fi ń jáde tó o. aláfíà òkèlè gbígbẹ tòun tàláfíà nínú ó sàn jòkèlè tó lọ́ra tòun ti gbé àtẹkùn aláfíà bá ti jọba nínú ayé ni òun là jùlọ pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe gbogbo wàá dẹ̀ máa rí pé ohun gbogbo á dẹ̀ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n sùúrù máa lè yí ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé ti lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ bàbá ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ṣe rí ẹni bá bí wọn kó tọ́ tirẹ̀ ẹni nírú wọn ìbùkún lónìí tó rọ́ ọmọ lèrè ẹ̀yìn wá ọ̀la jàre o. àṣé kò sí àṣàdànù nínú ọ̀rọ̀ àwọn àgbà. bí ọ̀rọ̀ àgbà ò bá gbani ó di dandan kó gbani dànù ṣùgbọ́n tá a bá gba ọ̀rọ̀ àgbà ó di ọ̀gbà àgbà tí ń gbani. Hmm. àwí ìfọ̀ àfọ̀ ìgbà tó fi ọwọ́ àbọnú ṣùgbọ́n òkè ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbámọ̀ ló máa ń gbẹ̀yìn. wọ́n ní kínní kínní mi ni. mo ní mo roko mo rodò àbẹ́rẹ́ ibi tí mo fi ọ̀rọ̀ ayé mi sí báyìí mo fọwọ́ faná fatamọ́ra àtàǹtàní lójú iná ń jóni lára àbẹ́rẹ́ ibi tí mo bá ọ̀rọ̀ ayé mi dé báyìí ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ ìwé tètè mi fún yín kẹ́gbọ́n. orúkọ mi ni oyíndàmọ́lá àrùnsíọlá mo jẹ́ ìyàwó lọ́dọ̀dẹ̀ gbajúgbajà ìlú mọ̀ọ́ká ẹnjìníà bọ̀dé a fẹ́ràn ara wa gan nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ìfẹ́ yìí. oyíndàmọ́lá sleeping, sleeping beauty. Oyin wìkìwìkì ilẹ̀ ti mọ́ ọ̀rẹ́ dé hmm. wìkìwìkì hmm. ṣó sùn dáadáa. I got you tea. Yeah, good morning. Oh. Mm. yeah, this is for you. Thank uh -uh. you ìwọ láyé mi orílẹ̀-èdè mi I live for you. Eh? Thank you for the care. Mm. I love you. Love you too. Kí wàá lọ ti jẹun? No, no, tó bá ti jẹun, èmi ti jẹun. Ǹjẹ́ mm, ká jọ ọmọlé náà? No, no, no, you take that. I'll show myself out. Eh. Wọ́n láyé mi orílẹ̀-èdè mi. Thank you, my love. Jẹ́ kí n lọ múra bíṣọ́. Ṣọ́kọ mi. Oh. Àlàmọ̀ǹdà máa ní ilé ayé, Elédùmarè dá wa lọ́tọ̀ọ̀tọ̀. Ìdọ́gba pé fúnra wa o. Láti bí ìkáwọ́ kíyèsí ọ̀rọ̀ ilé ayé o. Ohun mẹ́ta máa ní o, ohun mẹ́ta ló The joy of marriage is sweeter than honey kò sí ìgbà tí ọkọ mi olólùfẹ́ mi olówó mi ọkọ mi ọlábọ̀dé tí kò kí n fi ìfẹ́ hàn mí ní ọjọ́ kan ẹnu iṣẹ́ ni mo wà. ó padà bọ̀ síbi tó ti ṣẹ̀ wá ló fi ń jáde tó tó. àlàáfíà òkèlè gbígbẹ tòun tàlàáfíà nínú ó sàn jòkèlè tó lọ́ra tòun ti gbé àtẹkùn àlàáfíà bá ti jọba nínú ayé ni òun là jùlọ pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe kókó wá dẹ̀ máa rí pé ohun gbogbo á dẹ̀ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n sùúrù máa lè yí o ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé tilẹ̀. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. We wish you many happy returns of the day. Long life and prosperity. EPP, hooray! Can we say it one more again? Hip, hip, hip, hooray! Congratulations. Thank you. God bless you. Thank you. Thank you. Thank you. Tell her. Yeah, congratulations, man. Eh, wọ́n ní kí n fún yín ní kọ́kọ́ mọ́tò yìí ni. ta ló ní kẹ fún yín sí i. ṣé báwo ni mi ti sọ yín dà. wọ́n lọ́ máa pè é lórí fóònù. Wow. Hmm? this is ew. Wow. Ah. Wow. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. àwọn ní. ó kọmi ló kọmi ló kọmi ló. ìwọ àtàwọn ìwọ àtàwọn surprise ẹ thank you darling thank you so much i love you so much i'll talk to you later i'll talk to you later ma. congratulations ma. i'm glad take it short, take it short. Oya now, oya now, let's go. Ó pọ̀ Ẹ̀wọ̀n, thank you sir. Yes, thank you sir. Oh, I love this. I love this. I love this. Thank you. Ìkàwọ́ kíyèsí ọ̀rọ̀ ìyáálé o, ohun mẹ́ta màá ní o, ohun mẹ́ta ló ṣe kókó jùlọ tí kìkẹ́ ṣàṣepé o, òwúrọ̀ ọ̀sán àtàlẹ́ o àìsàn ayé ti yí Thank you láìláì bóyá owó ẹ̀ ló máa fi ṣe. ṣẹ́ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. they just find a way to carry somebody to the ká máa wọ. omi ò ṣe é ṣe o bí alẹ́ ṣe ti ní. ah my wife my wife ojú ẹ ló kù. àwòrán ìlà tó ń ṣiṣẹ́ fún. òun kò gbọ́ ọmọdé ọmọdé ìlú. bá a ṣe náwó láyé náà. ọ̀nà ọgbọ́n ọ̀rẹ́ mi nọra. ẹ wo bó ṣe ń nọ lèmi náà nọ fún ẹ. bọ́ gbé wo ìwọ náà nọra mu. àbí ṣe bọ́kọ̀ mi ni. ó dàbí bẹ́ẹ̀ ṣe nọra fúnra yín yẹn ó dàbí ó ní pé ó yọ lára ẹ gan gbogbo ẹ ti gbogbo ẹ ti ètò sí mi ò fáì tẹ́lẹ̀ ní pé ṣeré náà nìyẹn. ọ̀rọ̀ tèmi òyìnbó ṣaṣọ kò ṣe dé tèmi. èyí náà ṣáàrí pé mò ń fún lóúnjẹ dáadáa ó yẹ kẹ ráwo ẹ. ó jáde tó bá jẹ́ tìyẹn ni ó jáde ó nọ́ra fún correct èmi náà nọ́ra fún ti tèmi ń lé wa èmi gan kẹrẹ <laughs> èmi náà nọ fún ti tèmi ń lé ó jẹ́ ìsàn kankan fún ẹ mm. ó dáa káwọn ọkùnrin ká bá ṣìkẹ́ obìnrin mm. nǹkan tó dáa nìyẹn wàá pẹ́ lé ọ̀rẹ́ mi ẹ máa bára yín kalẹ̀. àmín sà god bless you sà ẹ wò ó nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé kẹjọ nítorí ọlọ́run kẹ bá mi dúpẹ́ dáadáa lọ́wọ́ kọ́ ah. ah. ṣe lórí nọ́ra kò nọ́ra yìí lọ. Oh, ewu ewu lẹ tún sọ yìí ẹ dẹ fi wálẹ̀ ẹ jà máa ná. Ah. ẹ wá ná. kẹ bá mi dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀ ó ń tọ́jú mi. gbogbo nǹkan tí mo fẹ́ ló ń fún mi ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe bẹ̀bẹ̀ kan fún mi láìpẹ́ lọ́jọ́ bẹ́ẹ̀ tèmi ó fún mi ní very expensive car ló fi ṣe surprise fún mi. ó gbé tuntun dé. bẹ́ẹ̀ ni. bọ̀dé ó ra mọ́tò fún o tẹ̀jẹ̀ kí n. mọ́tò kékeré báyìí náà ni kákan fi surprise ni. Ah. ọ̀dà mm-hmm. ojúṣe ló ń ṣe. torí ọkùnrin tó bá ṣìkẹ́ obìnrin tó ń tọ́jú ìyàwó ẹ̀ tó ń tọ́jú ilé ọwọ́ ah, ò lè kàn sálẹ̀ àpò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹlẹ́dàá ìyàwó ẹ̀ máa máa bùkún fún mi. àmì o ẹ mọ kó tó surprise mi bẹ́ẹ̀ sà mm. ṣe rí ó ní nǹkan tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ mm. ó ṣẹ̀ṣẹ̀ fún mi yẹn náà ni o mm. kò sí nǹkan tó ṣe. kò sí nǹkan tó ṣe kò sí nǹkan tó ṣe kó tẹ̀ tún gbé tuntun mi wá. ojúṣe ló ṣe ń ṣe ah. ojúṣe ló ń ṣe nítorí ẹ̀ lọ́lọ́run ṣe ń gbàdúrà ẹ̀ owó wà nílẹ̀ tó o bá ti yá kágàn tó bá yá kágọ̀ ọlọ́run gan kò sùn á yá kágọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ so ó dá bẹ́ẹ̀ yẹn wò ó ṣọgbẹ́gbọ́ tuntun. ó sì máa bá débi ẹlikọ́pítà lẹ́gbẹ́ ó máa ní kó gba kọ́kọ́rọ́ bó ti rà yẹn wà á ní nǹkan tó lọ́run tó bá ṣe. àbí bọ́lá ìjọba tètè dá wa náà lóhùn o ẹ wá tún wá kó mọ ọ kó wọ́n jáde fún oore tí. àbí àbí àbí tó tẹ̀lé fún ìtòsè ìgbọ̀lẹ́ bá ti kó omi lọ lọ́ra mọ́tò kí ìwé ẹgbẹ́ ló ja ò sọ fún mi ẹ ò sọ fún mi tó fẹ́ ṣe ló kọ́ba èmi náà máa lọ ra mọ́tò kí á. the problem sir ẹ̀dẹ̀ náà fẹ́ jẹun oúnjẹ yóò ní pẹ́ jinú ìdúró dọ̀wọ́ lókè tó jẹ́ díẹ̀. máa jẹun mo ti ṣe ìmọ̀ àjẹ pẹ̀lú nǹkan adé tó ṣẹlẹ̀ ẹnu ilé yìí máa jẹ jẹ́ kó bẹ́lẹ̀ dáadáa. ẹ má wọrí púpọ̀. bàá fọwọ́ bà. mo rí i ní púpọ̀ púpọ̀ púpọ̀. jẹ́ kó bẹ́lẹ̀ dáadáa o ó dẹ̀ wá ẹran sí i o burú lèèyàn fáfà sísè lèmi pẹ̀lú ẹ̀ o wá lè jọ sọ fún mi pé ìjẹ̀fẹ́ ṣe ìyá yìí fún mi. nǹkan kékeré náà ni kọ́ máa sọ pé wo mọ́tò tọkọ ẹ̀ lò mọ́tò tíyàwó ẹ̀ lò ká wá gbé lọ́wọ́ sókè díẹ̀. ó dà ká máa tọ́jú ọ̀hún náà bẹ́ẹ̀ni fún ìtò wá ṣe yìí hmm. èmi náà gbọ́dọ̀ ra mọ́tò fún mi. mo bínú tán mo fẹ́ bínú tán. ìkà ọ̀rọ̀ ilé ayé o mẹ́ta máa ní o ohun mẹ́ta ló ṣe kókó jùlọ tí kì í dẹ̀ ṣàṣepé o òwúrọ̀ ọ̀sán àtàlẹ́ o káàkiyèsí. àṣé tí mo ẹni bá ń dùn ládùn jù ẹkún ni wọn fi ń sùn. àmọ́ lójijì ní iṣu pàdé ẹlẹ́dà tó wá lé ajá. àwọn kan sọ pé ọlọ́bẹ̀ ló lọ́kọ bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn kan sọ pé ọlọ́mọ ló lọ́kọ ẹ ṣe má sì ṣe àríyànjiyàn lórí ẹ̀ ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ mi. ohun mẹ́ta ló ṣe kókó jùlọ tí kì í dẹ̀ ṣàṣepé òun òwúrọ̀ ọ̀sán àtàlẹ́ òun. torí pẹ̀lú pẹ̀lú ẹ̀ bá ń àjẹ̀dẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ wá àjẹ̀dẹ̀ ìṣe ọ̀rẹ́ tuntun nítorí náà àjẹ̀dẹ̀ torí nǹkan tí tún lè sọ yìí mo ti rí ọjọ́ tí ó máa wà nínú ìfara méjèèjì tí ò lẹ ní kóòtù láàrẹ òun ṣe sọ pé mo gbọ́dọ̀ sọ láàrẹ bọdé tó bá dé ilé mi ó máa rí ọmọ pẹ̀lú ránṣẹ́ à ń ṣe ọmọdé mu bọdé à ń ṣe ọmọdé mu look at our age lóòótọ́ a mọ̀ pé ọlọ́run ló ń ṣọmọ but time is going mi ò mọ nǹkan tí ìwọ àti ìyàwó ẹ ń ṣe ẹ ọjọ́ ń lọ ọjọ́ ń lọ. kò ṣe tó bá fẹ́ fẹ́ mi rárá ẹ̀jẹ̀ làágùn ìyẹn ni àyè máa lọ́ máa wà. ẹ̀yin ni ìyẹ́wò ló ń làágùn ẹ jáde tó ni ó yẹ kẹ jáde sí ọ̀rọ̀ ara yín ìyàwó ló ń la àwọn ẹja yẹn dànù kẹ wo ibi tí àgùn ti wá ẹ ṣé àwọn ò lọ́ọ̀bù ìyàwó wa ni ṣáà lọ́ọ̀bù ìyàwó wa ni ẹ jáde síta ẹ jáde síta dí ọmọkùnrin ò tó. wọ́n hmm? lá máa tẹra mọ́ mi sẹ́fù àmì ìdúrà rẹ̀ ń jẹ́ kó rẹwà but I'm telling you it's um, we are late àṣùn àwọn olórí bọ̀ tí resort ò bá tí jáde náà èèyàn tí mò ń ṣe náà ni. ẹ̀bùn tẹ bá need assistance mi tẹ bá fẹ́ kí n kọ́ mi mo lè kọ́ mi sí. ọmọ ṣe nígbà tó kọ́ ọ̀rọ̀ àkàrí ọ̀rọ̀ ọ̀tún tó bá sọ jẹ́ ń dá àlàjì lọ bó ṣe pè mí yẹn nǹkan láti wọn náà kò ṣe ọ̀rọ̀ wo máa ń kà mí. títí òdòwó lọ owó owó ìnáà ní ṣàṣegbé o òwúrọ̀ mọ̀sán àtàlẹ́ o láàkíyèsí o báyé tí yí lọ o ó padà bọ̀ wá síbi tó ti ṣẹ̀ wá ló fi ń jáde tó tó ká mẹ́nu bà orin jẹun ni gbogbo ìgbà tí wọn sọ pé kí n jáde ọlọ́run ṣe kọ́ kíkọ́ mi ìlú òní máa fa gbogbo orí ilẹ̀kùn fẹ́ wọ́n á ń kọ ilẹ̀kùn fẹ́ òun fi orí ṣe orí wọ́n lọ ra mọ́tò sí lẹ́kùn àbọ̀rọ̀ adé sí lẹ́kùn àti. ìmọ̀ ọ̀rọ̀ wa ń kọ́ lẹ́bàá á sì fi ìmọ̀ láti rí ọ̀túnla gbogbo ẹ̀ náà ṣe ṣe fún mi ìjẹ̀ lọ náà. ó kàn ń bẹ́ẹ̀ ni àti sọmọ olóògùn o. lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní irú. amúra ti jáde náà ni ó múra yàrá ló mọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìgbàlá twenty minutes mo ti jókòó síbẹ̀ tí mo retí ìkọ̀kọ́ náà ni mo yẹ mo sẹ́ni owó kan sínú àkáǹtì àṣàkí ṣọ́ọ́rì máa pẹ́ padà máa pẹ́ padà sálẹ̀ o. kárí ọ̀la mo ti fọ gbogbo ọkọ̀ tán nígbà máa fọ mo ti fọ wájú mo fọ ẹ̀yìn náà máa fọ bíi táyà ó wá ku bí abẹ́ náà ni mo ẹ̀sẹ̀ fọ̀tàn ní ìsinsá ṣé pọ́sibú kò fọ mọ́tò kò má fọ táyà. abẹ́ táyà ni mò ń sọ ṣàlù. owó ìtẹ́ mi tọ́ ṣé pọ́sibú kò fọ mọ́tò kò má fọ wájú mọ́tò kò má fẹ̀yìn kò má fọ táyà. àṣẹ yóò ń sọ àṣẹ yóò ń sọ kò ṣáà ti fọ. ẹ mo ti fọ. ṣá o lè máa lọ sẹ. ṣe àdébò là wọ́n lọ́ọ́ rìn àlànà àbí wọ́n lè dírẹ́bà yóò wá kó wà orí ìmúra ẹ náà ló ṣe wá. ah ọkọ mi ṣé mo fọ́ ẹ̀. ṣe mo ṣe ṣó mọ̀ pé ìrínisí ìsọnilọ́jọ̀ àwa là ń ṣe nǹkan àjẹ́ kan rí ni pé mo fáìn. fáìn ṣá káròdò ká sùn kí lára rí ni màá mú òun ní rònú o òun wẹ̀ láwòsókun òun rẹ láwò rẹ rí ikú mọ tó ń múra gbàgbé tó ń ṣe gbàgbà dùn ikú máa búrò mi ni o ikú mọ ẹlẹ́kẹ̀ẹ́ta tá wọn ṣe. their lives are divine ọmọ ibi tó ń lọ ó jẹ́ bìlífù ní ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé ọlọ́run tó dá aláàánú ara Samaria ló dá aláìní òun ara Galatia ara Galatia yẹn ni wọ́n bìlọ́ǹgì sí àbúrò tèmi báyìí I'm in my late fifties ṣé orí bó ṣe ṣayé mi. Mo fẹ́ mo fẹ́ rẹ̀. yẹ bọ̀ ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé ti lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ bàbá ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ṣe rí ẹni bá bí wọn kó tọ́ tirẹ̀ ẹni nírú wọn ìkùnkùn lónìí tó rọ́ ọmọ lèrè. fi dẹ́yìn ẹ̀ o kí ló ń rí gbẹjọ nínú fọ́tò yìí. ní gbogbo ìgbà tí bá fi ń wo fíìmù inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kú inú mi máa ń dùn pé mo mọ̀ ẹ́ inú mi máa ń dùn pé mo jẹ́ ìyàwó rẹ̀ mo máa ń rántí ìgbà tá a ṣègbéyàwó ní gbogbo ìgbà. ọlọ́run á túbọ̀ fún yín àtayọ̀ sínú ìgbéyàwó jù báyìí lọ. ó hmm. ṣàmì. Ah. báwo ló ṣe fẹ́ ṣàmì? ẹ̀gbọ́n àti àbọ̀ ló wà ní ìgbéyàwó tí ó sọ. ọmọ ìdẹ̀rẹ̀ ìgbéyàwó. ẹ lè rí òkú bíléèmù ó bímọ ó bá àlàáfíà fún mi ọmọ ọmọ ọmọ wà ìpọ́tàtì ìgbéyàwó ọmọ kì í ṣe kò kárí o in fact ìkẹta lọmọ wà mo láyọ̀ mo lálàáfíà lọmọ tẹ̀lé tá a bá láyọ̀ tá a lálàá bá bímọ sínú onílà ìlò náà kí ló mú ọmọ yẹn fẹ́ kí ló ṣe fẹ́ tó bá dàgbà tán. regardless of what happened i love you ìwọ ni kò fi worries sílẹ̀ eh? bí ọba wà wọlé ìdìgan ju ọmọ oyún ò ní dúró nù o i'm not complaining huh? Eh? you know i love sure, you. Yeah? sure? very sure. Thank you. Eh? bless you, madam. It's all right. Mo ń ṣe nǹkan kan nínú restroom, mo fẹ́ ṣe ni mo kàn ní pé mi ò rí ẹ. Ìyá bá ti jọba nínú ayé ni òun là jùlọ. Pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe kókó. Bàdé máa rí pé òun gbogbo. Bàdé máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n. Sùúrù máa lè yí o, ká máa ṣe kánjú jàre o. Ọmọ bíbí wa ṣe kókó kí báyé ti lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó. òkèlè gbígbẹ tòun ti gbé àtẹkùn ènìyàn bá ti jọba nínú ayé ẹni òun là jùlọ pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe kókó. gómìnà fẹ́ kú òun bẹ́ẹ̀ mọ̀ mo fi fún mi ti kú hm? ẹ tètè rí mi tún lè dá ààrẹ sí màá mi lára. nǹkan tó ń sọ òye mi àmọ́ tiẹ̀ délémídélé ṣé ń wojú ẹ̀ díẹ̀ ojú mi wo ló ṣe fẹ́ máa wò ó dé ní sùúrù ó gbà díẹ̀ ní díẹ̀ ló kù tí ó lè káyè ìgbà tó máa máa rójú mi nílé ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹ. bá a sọ bẹ́ẹ̀ máa lọ nígbà yẹn. àhàn kí n máa lọ lé kí wọ́n bínú náà ni. mi ò bínú ó jọ pé mo bínú ni. ìyá má bínú bó ṣe ṣojú iná ni ṣé wàá nísìnyí ó jẹ dúró. dúró náà mo sẹ̀ níbi báyìí. ìyá má bínú. sùúrù máa lè ó ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé tí lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ bàbá ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ṣe rí ẹni bá bí wọn kó tọ́ tirẹ̀ ẹni nírú wọn ìbùkún lóní tó rọ́ ọmọ lè re ẹ̀yìn. gbà pé fúnra wa o láti bí ìkáwọ́ kíyèsí ọ̀rọ̀ ilé ayé o ohun mẹ́ta máa ní o ohun mẹ́ta ló ṣe kókó jùlọ tí kì í dẹ̀ ṣàṣegbé o òwúrọ̀ mọ̀sán àtàlẹ́ o kíyèsí o ayé ti yí lọ o wọ́n padà bọ̀ wá síbi tó ti ṣẹ̀ wá ló fi ń jáde tó o. ẹ ti sùn. ẹ ti sùn O ti tají pápá tẹ́lẹ̀ mo ò yẹ ìlódé ò Eu ẹ má bínú sí mi ibi iṣẹ́ ni mo wà látàrí mo ti dúró dúró dúró dọ̀gá bí àwọn àtètè dé mi mọ̀ kó tó ṣe wọ́n tí o wá síbi iṣẹ́ mo ti rò pé máa owó gbà lọ́wọ́ wọn máa lè ra oògùn yín àtúnjẹ sílé lọ́la torí ẹ̀ ló yẹ kí ìgbọ̀dọ̀ fẹ́ mi lọ ibẹ̀ náà mo ti pẹ́ fóònù mi dẹ̀ ti kú mo fẹ́ pè yín báyìí ní fóònù mi kú. wàá fẹ́ ti máa bọ̀ pàtó gbúrú wọn wàá ti máa bọ̀ nílé ọ̀pọ̀ sẹ́nìkan àfọlọ́hún àfọwọ́n náà. ẹ má bínú bàtọ́ pé kò sí tí bá wá sílé náà ẹ máa fẹ́ lóògùn pé kò dẹ̀ sówó nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ má bínú báwo wà ní báwo lára yín. ẹ̀ àṣìkí wọn lè rí jẹ báyìí. oúnjẹ tó ṣílẹ̀ fún mi kó tó lọ yẹn náà. àà ah, ah, oúnjẹ tí mo sì látàárọ̀ ah, ara o. kí wàá ní kí sáyé bá yín sè é. ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé tí lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ bọ́fà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ṣòro ẹni bá bí wọn kó tọ́ tirẹ̀. ará mi bí ẹ gbà sí security rẹ ará mi dé báwo ló ṣe wọlé <laughs> ah, ó mà ń wájà o jọ́bìnrin kan tó ń gbé inú ẹ̀ náà ọlájà òun wọnú ilé mi wá bá mi ẹ gbà kò yí ẹ̀yin ọ̀lẹ́ mi kọ́ láyé ọgbà ibi gbogbo ló gba lágbára ti tèmi ilé ọgbà ọ̀nà ọgbà níṣẹ́ wàrà àgbà onídàmọ́lá onílò pẹ̀ nínú ilé yìí ẹ gbà mí mo ti wá rí i pé ẹjọ́ yẹn ẹ ò ṣe é mẹnu fún èmi ni mo mu àti wáyé olùlọ́gùn ẹ̀ èmi náà ni máa mú àtipadà rẹ̀. bọ́ọ̀lù òdì àdáni tọ́pọ́ ní ká mú èmi ọ̀la là á mú ọ̀la sì ní kí n tọ́ lẹ́yìn ọ̀la tọ́pọ́ gbèjì eléra a máa ń gbèjú lẹ́nu. ara mi dé ìyẹn ìwọ náà ó fẹ́ tẹ ni ṣìgìdì ẹ ṣe tán àti tẹ ló ní kó gbé òun lọ sódò láti lọ wẹ̀ ẹ ó fẹ́ fara kò yí ẹni ó dídí mọ́jẹ níbí òun létí àgbépèsè onídàmọ́lá kò nílò pé ẹ nínú ilé ìwá sílé ilé fún mi lẹ́yìn ni. èmi bẹ́ẹ̀ èmi abẹ́ àbẹ̀dẹ́. ló dé. nightmare. Mulala. ni mo lálàá. nightmare. Ah. o fi àlá burúkú tiẹ̀ o fi jí èmi tí mò ń lálàá tó dáa. ṣókó mi mò ń lálàá lọ́wọ́ ni ṣá gbàdá tí mi náà ṣe mẹ́rin à àlá mi ló kàn ni mò ń lá lọ́wọ́ ó fẹ́ gbé nǹkan ayọ̀ lómi lọ́wọ́ ló fi àlá tiẹ̀ dá tèmi wípé ò ní ṣẹ́pẹ̀ fún ẹ àmọ́ ni mi ò ní gbòfò. lọ́nbọ̀rọ̀ lọ́nbọ̀rọ̀ bá. na mmiako na marriage de wawo ko so ko ma so wọn ta gili bẹ́ẹ̀ tó wà tó wà compost amúrò iṣẹ́. ayé ti yí lọ ó padà bọ̀ wá síbi tó ti ṣẹ̀ wá ló fi ń jáde tó tó ká bí mo ṣe lálàyé nìyẹn ká bó ṣe lálọ́ ṣe sọ ìgẹ́lẹ̀ yìí kì í ṣe àlàtẹ̀yàn fojú lásán wò ó. <laughs> content ni àlá o àlá ń sọ fún wa nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. kí wàá di mo fẹ́ ṣe sí i. Ah, onímú yẹpẹrẹ náà ni ìyá ṣàdúrà sí náà ni àti pé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ìyá lè gbé. france mo ti sọ fún ọmọ yẹn gan pé kó wá bá mi níbí báyìí. Ah, wàá jẹ́ kó o ti sọ fún un ó dáa mbẹ́. fún hmm. tó jẹ́ pé tọ́pẹ́ bá ti lè fún ẹ ní permission ìpè kó carry on hmm. má fi àlá má fi ba ìrìn àjò yìí tó fẹ́ ṣe jẹ́ ìyẹn máa ń fọpọlọ ṣe nǹkan ní o. Hmm. Mm. opportunity ẹ̀dẹ̀ rí ẹ̀kan ló máa ń wá. Eh, mo sọ fún kó wá bá mi bíbá ìbóyá kí n pè é. bóyá pè é. àwọn tí ń bá mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ń bá mi. kò sí nǹkan kan ṣe bó ti pè lẹ́ẹ̀kan tuntun pè. ẹ̀lú Arámidé níbo ló wà ṣé o gẹ́ẹ̀tì street yẹn ni. Hey! Eh. o ti o ti rí wa ó yá máa bọ̀ máa bọ̀ o ṣe god bless you. kí ló ti rí wa látọkọ. kí ló ti rí wa látọkọ tí ó ń bọ̀ kí ló ti rí wa látọkọ báwo ni kò ṣe wá ṣe. wàá sọ fún mi wàá sọ fún mi o gbọ́dọ̀ súnlé. my dear báwo ni báwo ni ṣé wàá okay. bẹ́ẹ̀ ni wà. Ah, pẹ̀lẹ́ ṣé o find it by very difficult. àtọ bẹ ṣe júwe fún mi bẹ́ẹ̀ náà mo ṣe bá. ọ̀dọ̀ rẹ mi lélẹ̀. ẹ wow ilé tèmi níbí. ilé fine ma. thank you yes ma. ọ̀rẹ́ mi mò ń bọ̀ wọlé kò jẹ́ kí sáré sọ̀kọ́ tó kù mò ń all right no problem. òkèlè bíbẹ́ àlàáfíà ni wọ́n ó sàn jò pèlè tó lọ́ra tòun ti gbé àtẹkùn àlàáfíà bá ti jọba nínú ayé ni òun là jùlọ. kí nítorí ṣé nítorí nǹkan tó fẹ́ bá mi fi ló ṣe sún owó tuntun lẹ́yìn fún. bẹ́ẹ̀ ni ṣé owó ẹ̀mí ẹ̀kọ́ ni wọ́n san rárá o wọ́n mi wọn sanwó ẹ̀mí mi dókítà wọn àti lọ́ọ̀yà wọn ti ṣàlàyé fún mi. mọ́mí obìnrin tí ilé ọmọ ìbàgbọ́ ọmọ dúró oríṣiríṣi ọ̀nà ló lè gbà bímọ láyé sí ivf wà sọ́rọ́gẹ́sì wà sọ́rọ́gẹ́sì ni wọn kò mọ fẹ́ bá wọn ṣe ń sìn. bẹ́ẹ̀ ni wọ́n. èrò ló ń jẹ́ ivf èrò ń jẹ́ sọ́rọ́gẹ́sì sọ́rọ́gẹ́sì ni pé wọ́n máa bá wọn bí ọmọ yẹn wọ́n máa gba nǹkan lára ọkọ wọ́n máa gba ti ara ìyàwó wọ́n máa wá fi sí lára wọ́n máa bá wọn bí ọmọ yẹn wọ́n á ti bí ọmọ yẹn tí ó tó táyì tí mo fẹ́ gbé wọ́n á dẹ̀ gbé fún wọn tí bá ti gbé tán. ó máa bá wọn gbọ́ máa fẹ́ bá wọn gbóyún. wọ́n máa bá wọn gbóyún yẹn náà ni pé èmi kọ́ mo lóyún àwọn náà lóyún. màá gbọ́ mọ̀wọ́dù. màámi kò rí bẹ́ẹ̀. Ah, kò rí báwo kò rí báwo a máa sọ̀rọ̀ àpapá rẹ̀ ṣé wọn ló mọ ọkọ jù mí lọ ni. Ah, èmi ò gbọ́rú ẹ̀ rí o ọmọ ni mo gbọ́ tó ń bá yàn tọ́ tó ń bá yàn gbé mi ò gbọ́ bí tó ti bá yàn gbé yín rí o ṣọ́ra ẹ o. màámi kéde máa wò fún àǹfààní ara wa náà dé ni ó fààní ara wa dé ni wọ́n ti sọ fún mi pé tán bá ti ṣe fún mi tán báyìí kí náà ṣe fún mi wọ́n ti sọ fún mi pé tí bá ti rí ìyẹn tán báyìí ó máa gbé mi lọ sí abroad ibẹ̀ ni mo máa bí sí bá dẹ̀ ti bí síbẹ̀ tán mo máa bọ̀ Naija. lókè òkun. bẹ́ẹ̀ ni màá mi. ṣé ẹ o ti wá sọ fún ọkọ àfẹ́sọ́nà. Ah, mo ti sọ fún mo ti ṣàlàyé fún un yóò dẹ̀ understand mi mo ti fọwọ́ sí i báwo kẹ̀dẹ̀ wá wò ó wọ́n ti sọ fún mi pé tí ti ṣe fún mi tán bá wọ́n máa bí mi sí mi nù ibẹ̀ ni wọ́n máa bí mi ìgbà lè ti bí síbẹ̀ tó máa wà bọ̀ lọ́wọ́. ìyẹn dà ìyẹn dà àmọ́ ṣé tó bá bí sókè òkun yẹn sí tó bá ń bọ̀ ní pẹ̀lú ọmọ ẹ lọ́wọ́ máa bọ̀ àbí kò tí ì. Máàmì mi kọ́ mo lọ mọ́ ọ. Tí bá ti bí tó máa gbọ́mọ wọn lẹ̀ fún ọmọdé máa máa bọ̀ ní bíbá yìí sọ̀rọ̀ ló ń sọ bí igbó ẹ̀ ló fi wo wọ́n mi bí kan mo lọ mú mú kọ bá wọn gbé ni àwọn náà lọ́gbọ́ wọn. màmí kẹ̀dẹ̀ máa wo fún àǹfààní mi àti yín ni o irú owó tí mo gbà yẹn ń sìn báyìí màá lè fi tọ́jú yín. ó kò ti wá ó ní ṣòro ṣe. àmín ó bá dẹ̀ lọ sókè òkun ilé dání àsìn ẹ̀ lọ àsìn ẹ̀ bọ̀ ṣé tó bá wà ṣe bẹ́ẹ̀ yẹn sí nígbà tó lọ́mọ yẹn kì í ṣọmọ ẹ̀ hmm. dédé yẹ wọ́n lò fóònù ẹ̀ ṣe bẹ́ẹ̀ kágbá bẹ́ẹ̀ hmm. ṣé tó bá wà tó àkókò tó fẹ́ bímọ tiẹ̀ tí ó máa rọmọ bí. màá mi kò lè jù lọ́wọ́ tí bá fẹ́ bí mẹ́wàá màá bí ìrìnsẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ mẹ́wàá bá fi. a tẹ̀ máa lọ ní mẹ́lọ mẹ́lọ ṣùgbọ́n sùúrù máa lè yí ó ká máa ṣe kán. ọ̀rọ̀ tá a jọ sọ ti tẹ́lẹ̀ oyin ti ríyàn tó máa bá gbóyún. Hmm. ó ti ríyàn tó máa oyún the hmm. surrogate issue yẹ ó ti ríyàn kan good news lele. good news ni. àbújì wọ̀dé kan báyìí ó ti di bàbá pikin yẹn ó ti kúrò lágàn bàbá lágbájá nìyẹn o bàbá lágbájá ti délẹ̀ ah, ẹ wò ó kò tẹ̀ sí problem eh. ká rojì máa ṣọ hmm. ká raṣọ mọ́ọ̀dì kéde ṣáà má ti gbófo. ó máa gbófo o ti join league ni. so basically nǹkan tí mo gbé orí láti ṣe ni pé bí wọ́n di first trimester hmm. kó wọn àti oyin travel at kan jọ lọ jókòó tó ra wọn síbẹ̀ ah. tọ́lọ́ bá dẹ̀ tó wá ṣe wọ́n ṣe ọjà máa padà wọ́n. bẹ́ẹ̀ hmm. ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. ìyáálé fún mi ní bàtà àtẹ̀tutù wọ̀ gbòòrò sí àbí. à ń pè é wa ti di bàbá pikin nù ẹ ó ti kúrò lágàn. ọmọ bó tọ́ tirẹ̀ ẹni ní irú wọn ìkùnkùn lónìí. at least must submit uh, contract uh, proposal I mean, that's joy. fún ìdè good feedback at least mo lè bí pé tí mo lè ní ẹ̀bẹ̀ yẹn tuntun máa ráwọn aláìní náà. ìwọ ló ṣe normal náà ìwọ ló ṣe normal náà ó yẹ kó rí àwọn the right person kó bá wọn sọ̀rọ̀ ká gbé ẹ e débẹ̀ kọ́gà dẹ̀ sáyìn kínní lọ́wọ́ kan ẹ ó ṣe normal náà ó ṣètò àwọn boys náà àbí kí ló fẹ́ kí n ṣe mi ní para mi náà. ẹ mo mú bí wà tọ̀gá yẹn ṣe close náà ẹ mo dẹ̀ ti mú ẹ sẹ́gbẹ̀ẹ́ mo ti mú ẹ síwájú mi nìyẹn mi gbọ́dọ̀ máa ní problem náà ìwọ lè kó bá mi monitor contract fún ẹ ẹ proposal yẹn bẹ̀ yẹn kò ṣe mi máa monitor fúnra mi náà. mo understand ẹ ṣé o mọ̀ pé èmi nìkan kọ́ ló wà ń bẹ̀ èmi náà tún lọ́gà mo láwọn èèyàn kan tó tún ju èmi náà lọ mo láti bá wọn sọ̀rọ̀ everything wà okay ó yẹ ẹ̀ náà ó yẹ má jẹ́ kí n fi gbọ́ ẹnu sọ̀rọ̀ ó yẹ kó mọ nọ́mà ó yẹ kó mọ nǹkan tó yẹ kó ṣe. emoji emoji mo ti settle Sandra mo dey believe with Sandra àtọ̀gá they are very very tight and close ah, so kí ni mo tún wá ń wá. foko kò sí kí ni mo tún wá. Sandra Sandra yes. Sandra uh -huh. for that matter uh-huh. ọmọ olóṣì yẹ báwo ló ṣe máa ń sáfọwọ́ olórí burúkú yẹ ọmọ tí ò mọ anybody tí o mọ bó ṣe ń lọ ń gbòòrò ayé ah, ah. Ah, Sandra kẹ báwo ló ṣe máa ṣe bí eléyìí náà mi mi expect kó máa ṣe bẹ́ẹ̀ yé mo ti sọ fún ẹ táìsì ìdánù bọ́ tí wọ́n fẹ́ ṣe nǹkan jẹ́ kí mi mọ̀ màá gbé ẹ débẹ̀ tán. ìjìbọn mo fi òpè Sandra yàtọ̀ dání náà close gan mo fi nípa ló ń gba contract jáde náà. ó nígbà yẹn nìyẹn ọmọ tó wà lójú ọpọ́n báyìí tó ń pè ní ẹ̀mí ọ̀gá Àràmídé Aláràmídé ọmọ ọpẹ́ ọmọ tó jọmọ lọ òun gọ́gọ́ ní confam tó yẹ kó tó bá anything tẹ́nibọ̀dì bá fẹ́ gbà company any work kódà tó bá fẹ́ ṣe pure water anything tó bá fẹ́ supply eh. tó bá ti rí Àràmídé wàláì confam ọ̀gá ò ní yẹ̀ wò akọ̀ǹgá kọ̀ pé tó bá ti yẹ pé òun ló gbéṣẹ́ wa confam ni. dododo ọmọ kan tó máa ra ń dájú kò yẹn èmi máa fi kò bóyá pé ọmọ yẹn ò ní ọdá sáàni kò mọ ọkàn yìí. ìyanu ẹ̀ ń ṣe mí òun gangan lẹ̀mí ọ̀gá òní confam tó máa gbéṣẹ́ yẹn débẹ̀ I'm telling you the truth a lè use that Sandra kẹ Sandra ò ṣíwó. ìlú ma já mi tán ti pẹ́ ẹ wo ló ní mí èmi mo ní ẹ̀ náà wá dẹ̀ já mi tán pé ẹ wá o ọ̀rẹ́ mi o ẹni tó ní níkì báyìí òun rè ara mi dé wá dẹ̀ fún mi níkì ẹ̀ látijọ́ yìí. jọmọ ìwọ ẹ máa rò pé nítorí pé mi wà ń bẹ yẹ èmi náà máa bá lédi yẹ sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ yẹ òun ṣe problem um, um, but notwithstanding wọn náà máa ṣe nǹkan tó dáa ẹ wá ṣètù mi tí bá ṣètù mi máa lọ bá àgbẹ̀ ẹdẹ́bẹ̀ ó ti tán. Hmm? ó bá ní kò tí ì bàjẹ́ báwo ni o tí màá tèmi àti ẹ̀ máa jọ relate one on one. ẹyin máa dẹ̀ ṣe nọ́mà báwo rẹ̀. ẹyin kò sí problem but problem kan tí mo kọ̀ ní ni pé lady ẹ̀ ó nice gan ọ̀gá dẹ̀ like ẹ̀ anything tó bá fẹ́ ọ̀gá máa bá fẹ́ but ó ní láti yìnyín o mọ̀ pé kí n ṣe èmi nìkan náà nítorí pé àjọ rẹ̀ náà wò èmi ò gba nǹkan kan máa ti bá ẹ ṣe one or two things kọ́nà lè wà padà àwọn ọmọ ojú náà ẹ báwọn bọ́ọ̀ tó yé ẹ̀ náà. mo accept mo máa mo máa ṣe. but nǹkan tó kọ̀ bá ṣe bá mi ṣe ni pé um, bá mi bá gẹ̀ọ́rẹ́ sọ̀rọ̀ kó má lọ gbàdá lé mi lọ́rùn ó but the normal thing yẹ kí n ṣe máa ṣe fún máa o ti rí in fact wọ́n ti sign kẹ́kẹ́ tó bá ti lè ṣe ìwọ kò fílẹ̀ fún mi èmi àti lady ẹ̀ gba like this gba bẹ́ẹ̀ confam <laughs> ẹ̀ no we stand yẹn ṣe kìíní ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe kìíní ẹ̀ ṣe kìíní ẹ̀ lọ́wọ́. jẹ́wọ́ kọ́ tẹ̀ mí lọ́wọ́ náà náà jẹ́ n pa kìíní sọ́wọ́ náà náà. ìlú ẹ̀ ló kù náà confam ni mo gbà fún ẹ ṣe kìíní ẹ̀ kó lọ eh, bẹ́ẹ̀ ah. Ah, lọ bẹ́ẹ̀. ọmọ ti jẹ́ kí n jẹ́ ìṣòwò pàkọ́ṣòwò káàdì sí ẹni. pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe kókó bàtẹ́ máa rí pé ara mi dé ara mi dé but um, ọ̀rẹ́ ọ̀rẹ́ ló ṣáà tẹnumọ́ ara mi dé ló tẹnumọ́ ò sọ̀rọ̀. Eh, èmi ní ọ̀rọ̀ kan tí fẹ́ tó tẹ̀ lórí mátà yìí sórí èmi ò mọ bí wọ́n ṣe feel but èyí tó jẹ́ pé mo fi lọ yọ omi pọn yẹn ẹ́ eh, wá tó o gbé kànga sínú yàrá ẹ̀. ò ń sọ̀rọ̀ ẹ̀ lówe lówe go straight to the point for you. ok ẹni tá a sọ̀rọ̀ yìí ni Àràmídé ó sọ pé ó máa bẹ ó máa gbóyún ó máa gbóyún fún ìyàwó ẹ̀ tó bá gbóyún fún ìyàwó ẹ̀ abayinka rẹ̀ àbí ọmọ kan nìyẹn. èmi dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́mọ kan kò tí ì kúrò ní àgàn. ká ọlọ́mọ mẹ́rin márùn-ún mẹ́fà wọn ò tí ì kúrò ní àgàn lọ́wọ́ àjẹ́. ojú burúkú ò ní wọ ọmọ wà. àmì ara mi ti tà sọ̀rọ̀ ẹ̀ ó ṣe kò fẹ́ fẹ́ kó máa ṣàbíyàwó since tó yẹ pé òun lè gbé ọmọ. èyí owó ni ọlọ́run fi kẹ́ ẹ olówó lọ́wọ́ náà tó bá bí mẹ́wàá kò tí ì pọ̀jù fún ẹ láti tọ́jú wọn. fẹ́ ara mi dé sílé gẹ́gẹ́ bí ìyàwó olùsọmọdé ìrànwọ́. ọ̀rọ̀ ló sọ ò wá lọ ọlọ́run kò ní báyìí wájú. àmín. sórí ọmọ yín dà tó wà lé tọ́lọ́run tí yọ̀ǹda mú fún mi ìyá tó kọ sí mi náà lọ́lọ́ọ̀gbọ́n owó owó tí wọ́n rò pé mo ní kò ṣẹ̀yìn rí dà kí ni lè fi bí ṣù jẹ́ kọ́ ọmọ tó fẹ́ gbin ilé jẹ́ kó ṣe one off jẹ́ ó ṣe one off after eléyìí ọlọ́run I don't want to go about having another wife wife that is there I'm to break her down and I don't want that to happen she will be so eh. disappointed. ogun náà lè wà láyé kára mi lè wà láyé. jẹ́ sọ̀rọ̀ o ò lè bá mi sọ̀rọ̀ tí kíní mi ò gbọ́ bọ̀ lórí ọ̀rọ̀ don't let us push it bí mo ṣe fẹ́ ni jẹ́ kó ṣe wọ́n náà fún yẹn tọ́lọ́ ń bá lò ọmọ ló máa là wá ládùn báyìí bí ó bá dẹ̀ tù ú otherwise náà I'm okay. báwo rẹ jẹ́ kí n dé ọ́fíìsì kejì kí n fẹ́ ní ẹ̀ já kó Okay. ẹjọ́. ọ̀dà ọ̀dà mo ti sọ ọ̀rọ̀ tí. ẹ̀hẹ̀ báwo wá dé reside ọ̀dọ̀ tiẹ̀. ẹ̀ eh, ẹ̀ it's okay now. òkèlè kíkẹ́ àlàáfíà nínú ó sàn jòkèlè tó lọ́ra tòun ti gbé àtẹ̀kùn àlàáfíà bá ti jọba nínú ayé ni òun là jùlọ pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe gbogbo wàdẹ máa rí pé òun gbogbo wàdẹ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n sùúrù máa lè yí o ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó sí báyé ti lè kó dùn tó ọmọ bíbí ṣe. kò lè possible sà. Ah. kí ló dé. mi ń ṣọmọ bẹ́ẹ̀ ẹ má fòjọmọ bẹ́ẹ̀ yẹn wò mí àti wípé olóore mi nìyàwó yín ah. mi ìdẹ̀ lè fojú olóore mi gògì láéláé ẹ má bínú sá eh, kò lè wọ́. mi ò bínú jẹ́ ń ṣàlàyé fún un tó bá nífẹ̀ẹ́ bó ṣe rò pé nífẹ̀ẹ́ yìí ó ṣe máa ní kí wọ́n gbóyún sínú kó máa jẹ̀rora kó máa sinmi ńlẹ̀ ṣé wọ́n máa bímọ tó máa gbélé fún ni kí lè retí ẹ̀ ó wù mí nì ó wù mí mo fẹ́ fẹ́ ẹ ni mi ò fẹ́ gbó kó gbóyún ìtàn kó nípò òun lọ mo fẹ́ kó bí kìíní kó bí kejì kó bí kẹta. sá mo ní àfẹ́sọ́nà tèmi àfẹ́sọ́nà kò lè ẹ má bínú kò lè ṣeé ṣe fà. ṣàfẹ́sọ́nà yẹn wà láìfẹ́ nọ́mbà tari ẹ bá ṣe rí ẹ ní ìtarí àti ìsìn ṣe yàtọ̀ yàtọ̀ máa kọ́kọ́ fún ẹ́ ní three million naira tó bá jẹ́ mi ní o bá dẹ̀ fún mọ́tò àyọ́kẹ́lẹ́ sẹ́ndì tó bá tún wá lóyún ìtò wá bímọ tán máa kọ́lé fún ẹ. I will give you three million naira upon you saying you agree to marry me. Afẹ́sọ̀rọ̀ jakujaku wo nìyẹn? Tó bá wá tún wá tó finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ pọ̀ tán, màá tún wá kọ́lé fún ẹ. Mo fẹ́ tọ́jú ẹ nìyí, èmi nífẹ̀ẹ́ tọkàntọkàn ni. Kì í ṣe pé mo dé mo fẹ́ wá ṣá ẹ jẹ́ kí n dẹ̀ ní kí n dà ṣàlùwẹ̀ nù. Hmm? o ti gbọ́. ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé ti lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ. olúwa bẹ̀ fún sọ fún mi ó ní kí n tó okùn lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ mi kó fò lọ ó sáǹdù ọ̀ fún mi àmọ́ ó fẹ́ kó try láti understand mi fún àǹfààní àwa méjèèjì àtọmọ tá a máa bí ni ẹ torí ọjọ́ ọ̀la wa lóòótọ́ mo ní kó tu oògùn lẹ́sẹ̀ ẹ̀yẹ kókó àmọ́ mo fẹ́ kó rántí ohun tí ẹ̀yẹ lè máa ń kọ́ ọkùnrin wo lẹyẹ nǹkan. kò síbi tó dàbí ilé lẹyẹ ń ké ẹyẹlé ni mí ikú nìkan ló lè ní kí n má fẹ́ yìí tí mi wá fẹ́ mi ìrìn àjò tí mo fẹ́ mi wọ́n ń fà ní àwọn méjèèjì mi àti grandma try láti understand me. mo dẹ̀ fẹ́ kó rò jinlẹ̀ dáadáa. kí ni nǹkan tó mí pé kí n rò ó kí ni nǹkan tí mo fẹ́ rò ok sọ fún mi iṣẹ́ wo lo fẹ́ lọ ṣe ní Dubai àti pé owó tó dárúkọ yìí pọ̀ talent tó ń gbé ẹ lọ Dubai. Ah, Olúwafẹ́mi mi. Kámídé mo ti explain fún ẹ náà ó dá má bínú ó dẹ wojú mi. ó ń wojú ẹ̀ sí rẹ̀. àdìtú mà ní ó jàre ó àdìtú lọ̀rọ̀ ayé yìí jẹ́ àràmọ̀ǹdà mà ní ilé ayé Elédùmarè dá wa lọ́tọ̀ọ̀tọ̀ kò dé pín dọ́gba pé fúnra wa láti o. Madam Dasandra uh-uh. <laughs> ṣe wà pa o lè spoil everything. happiness ó ga ọ àfi bá a ṣe rọwọ yín. Ah, ah. Mm-hmm. ó yẹ kí tí mo fẹ́ máa rọwọ́ <laughs> contract yẹn gbọ́dọ̀ sáyé ṣe àwọn ọ̀nà tó tẹ̀ sí lórí ẹ̀ nù but um, very soon agbọ́lẹ̀ máa rọwọ́ mi. ẹ ṣọ́ ọ ọ àwọn ṣọ́ bàjẹ́ ẹ má disappoint me o eh, anyway no, mo ń lọ assignment so mo need láti tètè máa lọ sí. As I wà lọ́wọ́ mi so màá no problem mama expert mo trust you. madam Sandra. <laughs> mi tẹ̀ wá béèrè bóyá màdámù lè pẹ́ bọ́lẹ̀ àbí ah, kí lọ bá wọn lókè má ah, lọ di pé kí ló tún wà sí lókè kí ló ti kílẹ̀ wà mí káàkiri. Ah. ah ah, ẹ ra ma. Sir Williams. Yes ma. <laughs> adúpẹ́ wọ́n wá pè mí kódà pẹ́lẹ́ fẹ́ wá inspect eh, àwọn ọmọ iṣẹ́ tẹ gbélé mi lọ́wọ́ tí wọ́n bá akéèké máa wọlé ẹ̀dùn mo ti ṣíwájú lọ kí n dúró kájọ máa lọ síbẹ̀ yẹn. kí ló dé mo trust yín náà ṣé yẹ kí n ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀lé yín lọ síbi tẹ́sí máa expect iṣẹ́ ṣe bẹ́ẹ̀ yìí ṣáà ti já gbogbo ẹ̀ síbẹ̀. mo ti já everything ti wa mẹ́. ó jẹ́ complete. ah, ah complete. tó bá ti complete kò sí problem ẹ máa bá ṣe yín lọ tó bá ti yá màá wá wò. ok ma ẹ má wọrí i trust you mo ah. <laughs> thank you ma ẹ má wọrí ẹ ní problem kẹtẹkẹ ẹ. pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe gbogbo wà á dẹ̀ máa rí pé ohun gbogbo á dẹ̀ máa lọ ní mẹ́lọmẹ́lọ sùúrù máa lè yí o ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé ti lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀. seven o'clock láàárọ̀ ọ̀la kí ọlọ́run kó jọ seven o'clock mo ní láti sign gbogbo document ẹ because ó débi tó ń lọ. but um, but ma àwọn internal ma submit proposal ẹ̀ wọ́n submit ẹ̀. Ah, ah ṣé secretary ò sọ nǹkan tí mo sọ fún ẹ ni mo ní pé kẹ̀sì pen there for now torí pé document tó wà lọ́wọ́ yín tí mo ní kó kó sórí table mi ẹ̀ tí mi ò bá sign ẹ̀ tí wọ́n bá receive ẹ̀ níbi tí mò ń kó lọ mi ò sì lè sọ̀rọ̀ nípa proposal yìí. wọn sọ kankan fún mi. now i'm telling you tó bá ti dọ́dọ̀ ẹ̀ kó sọ fún un tó ti gbọ́ all right darling good night bye take care of yourself. ọ̀rẹ́ mi bí kí ló dé látàrún àárẹ̀. ta ló ti lẹ́tà ẹ ó pẹ̀. kí ló wà ń bẹ̀. mo ti rìn fáìn. kí ló wí. mo ti rìn fáìn. kí ló dé tó resign kí ló dé ṣàǹjà ni. àjàmà ẹ má bínú mà ọkọ mi ló ní kí n fi ṣẹlẹ̀. ọkọ. bẹ́ẹ̀ ni bàbá ṣó ti márì ni. ìyẹn ọkọ sáyìn mà. Àràmídé má bínú ọ̀rọ̀ tèmi àti ẹ ọ̀rọ̀ tájọ sọ ọ̀rọ̀ tí mo confide in you tí mo bẹ́ẹ̀ sọ o dẹ̀ promise pé wàá bá mi ṣe. mọ́ mi ṣe yẹn kò lè work mọ́ ma. má ṣe bẹ́ẹ̀ ọ ah, má ṣe bẹ́ẹ̀ Àràmídé. ẹ má bínú ma ó dàbọ̀ ma. Alámìdé Alámìdé ó máa ń wọ́ọ̀kà ọkọ̀ mi ni. Ah. Ah, ọmọdé ó kó bá mi ọmọdé ti kó bá mi báwo mo ṣe fẹ́ ṣe ra mi hm? mo sọ̀rọ̀ mi fún ẹ ó dẹ̀ tún fẹ́ wá kó bá mi nítorí ọlọ́ọ̀ báwo mo ṣe fẹ́ ṣe ta ni mo tún fẹ́ pè é ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ àìsí lélẹ̀ ọmọdé ìwọ bàbá mi jẹ́ ẹ̀sìn ni abájọ náà mú wò múra ẹ báwo ni fẹ́ ṣe ta ni mo fẹ́ bá sọ̀rọ̀. ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé tí lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa. I told you I don't want this jẹ́kẹ́ lè jẹ́ the last time tí wọ́n bá mi sọ̀rọ̀ rẹ̀ mi ò fẹ́ gbọ́ kò fi bí kọ́kọ́ bá mi lára mu. yes of course mo fẹ́ sọ sọ mi lórí ẹ̀ láàrin ìgboro ni. my priority is for you to get pregnant finú ṣoyún finú ìṣoyún kò bímọ that's what i'm after anything short of that i don't want the power of it. no ọmọ ọkùnrin sórí ọmọ yẹn tí a bá sì tí bá ti bá bá sọ̀rọ̀ ọmọ tó wá láti ilé rẹ ni tó jẹ́ pé ó máa gbọ́rọ̀ kan ṣogbin ọ ló máa gbọ́ nǹkan I'm not interested. Sweetheart, ọkọ mi. Ọmọ bíbí ṣe kókó, ọmọ ní ìní olúwa, ọmọ inú sì ní èrè rẹ̀. Bàbá ti rí lọ́wọ́ alágbára, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ṣe rí. Ẹni bá bí wọn kó tọ́ tirẹ̀, ẹni ní irú wọn ìbùkún lónìí. Torọ́ ọmọ lèrè ẹ̀yìn wá ọ̀la jàre o ká tó mọ. Hello, Aramide. Hello, ìfẹ́ mi ìdùnnú mi. ṣe wá òkè. mo wà ó. ọ̀dọ̀ ìyálé ẹ̀ ni mo ti kúrò nígbà. ẹ̀ẹ́ ìyàwó yìnyín fọ́ ni ṣá ó fọ́ ní gan ni o ah, ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ fà tó yẹ pé ti fojú ajé kò ní sọ ni àwọn náà ti máa mọ̀ pé àwọn ti níyàwó ara wọn tó wà lókè yẹn ti máa wálẹ̀. ọmọ láti kékeré ìzí o iṣẹ́ ní bàtà a máa fọwọ́ bò jẹ ni. bọ́wọ́ yóò bá tètè kó dà kó ń béèrè kó tó pa bàbá o ìjà fẹ́rẹ̀ bẹ́ẹ̀ hmm? tó bá tó time yẹ tó bá ti tó time gbogbo àníyànjú. ẹnáwó ṣe baby milk cake. <laughs> bàbá òkòkò oyún hmm, oṣù mélòó tí sáyé sọ pé ṣé ó ń kíkì ó dáa o ó ń kíkì. àwọn sábà mọ akọ́dọ̀ gidan bí o kò jẹ́ fitis ọjọ́ kan á kíkì ọkùnrin là dáa <laughs> ọ̀rẹ́ kò tẹ̀kẹ̀ bye, ẹ̀ sọ̀rọ̀ lẹ́tà. All right, love you. I love you too. Bye. Bye. Ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé tilẹ̀ kó dùn tó, ọmọ bíbí ṣe kókó ọmọ ni ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ bọ́pọ̀ ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ṣe rí ẹni bá bí wọn kó tọ́ tirẹ̀ ẹni nírú wọn ìbùkún lóní tó rọ́ ọmọ lèrè ẹ̀yìn wá ọ̀la. ẹkún kọ́ ló kàn gbogbo nǹkan tí bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ní kó dá mi lóhùn ká lè mọ nǹkan tá a máa ṣe sórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ọ̀rẹ́ mi ọkọ mi bá lóun ò ṣe mọ́ ó ní òun ò lè torí pé èèyàn kan fẹ́ bá máa gbó mọ́ sí ká máa rọ ẹjọ́ òun káàkiri ìfún máa wọ̀ láàárín oṣù kan àti mú èèyàn méjì wá bóyá tọrọ ẹ ló ṣe ní òun ò ṣe mọ́. ọmọ aráàlú yóò máa ṣe ọmọ òde ah. ọmọ burúkú játìjásí màláramídé yìí o tí ejò bá wà ńlẹ̀ tí arámídé bá wà ńlẹ̀ ó yẹ kéèyàn ní kéjò máa lọ ni kéèyàn dásẹ̀ orí afárámídé. bí mo ṣe wáyé mi ò sùn mọ́jú láti ìgbà tó ti bá mi sọ̀rọ̀ ẹ báyìí mi ò jẹun orí ìwòdó ni mo kọ́ wà mí ọmọ kọ́ tí mo fẹ́ ṣe sí tó kí ni mo fẹ́ ṣe. ṣé wọn kò tí mi máa ṣe èmi máa lọ bọ́pọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni máa lọ bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ rò pé wọ́n máa gbọ́ sí mi lẹ́nu ìwọ kan ni kò dákẹ́ ẹ̀kún ṣé o mọ̀ pé nǹkan tó ń ṣe yìí ó máa ń dá nǹkan burúkú mi sí àgọ́ ara ni. mi á máa dùn ọ́ ọ̀rẹ́ mi inú mi á dùn tó bá gbọ́ sí ẹlẹ́nu torí mi ò mọ̀ bóyá mo ṣe ọlọ́run ni tó fi fi ẹlẹ́ jẹ mí. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ má tún máa fi ẹnu ẹ̀ gbèsè ṣòro mọ́ pé ẹkún tó ń sùn yìí ó máa ń dá nǹkan mi ságọ̀ ara. òkè torí ẹ̀ mo ṣe ń pè ẹ́ látànà tó gbé call mi mo tún send message sí ẹ ó ka message mi ò sọ anything good. Hello, Sandra. Akílé mi ò rí yín lọ́fíìsì. Ẹ mo ní kí n inform yín pé mo ti ready fún discussion wa ni. Ẹ jọ jọ jọ jọ jọ jọ jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run má jẹ́ bàtẹ́ má pè mí sọ sí bá. Hello. ṣé kò ń ṣe pórí mi fẹ́ takò mí báyìí eh, kí ni ọmọ arámidé yẹn fi ṣorí tí mi ò fi ṣorí. tọmọ sájà yẹn ni. ló ṣe gbogbo wàá dẹ̀ máa rí pé ohun gbogbo á dẹ̀ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n sùúrù máa lè yí o ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó ṣe kókó sí báyé ti ṣọwọ́ jọ̀wọ́ um, wọ́n mi dé ni mo wá rí bọ̀ mi ò rí wọn mo tún wò wọ́n lẹ́yìn náà mi ò rí wọn ṣó mọ́ tó lọ. sẹ́yìn ò sí ìlú ni àti Aramide àti mọ́mi wọn wọ́n ti kó lọ lé um, yes uh, mo understand pé Aramide travel right mọ́mí Aramide gangan ni mò ń sọ like níbo làwọn ń lọ níbo ló wà. ọ̀dà ah, ah, bẹ́ẹ̀ gbọ́n kan tí mo sọ wọ́n ti kó kóun bíbá wọ́n ti kó lọ lé mi ilé yẹn wà òkè kan tó gbé ijọ́ tí mo lọ kí wọn kan gbé kíkan ọ̀yọ́ wọn lọ́rùn ọ́ ṣe mí dáadáa àti àti ti wà òkè gan-an ṣẹ́yìn mọ́ ni. wọ́n tó ń sọ kò fẹ́ yé mi omi pé orí Aramide Aramide kó lọ sílé ni Aramide fún ara ẹ. ẹ pẹ̀lú girama wọn jọ lọ ni. ní Nàìjíríà nílùú wa yìí. ṣé ẹ mọ̀ sí ni ṣe close mo gbé close ẹ wọ ó yẹ kẹ́ ti mọ̀ náà ó yẹ kẹ́ ti gbọ́ sí i láti gbà o. ṣojú mi tọ má bínú pé mò ń lọ ẹ lọ́fun o omi pé orí Aramide pẹ̀lú ojú ara ẹ nílùú wa yìí gbà mí mo rí wọn pẹ̀lú girama wọn ti kókó nbí sẹ́yìn rẹ anybody náà lè anybody nbí tí bá ń parọ́ fún yín bí lóye kẹ́ ti bá wọn nà. o ní ọmọ bẹ jọ ṣe lè mú mi débẹ̀. Ah, ẹ̀gbọ́n ọlọ́gbọ́n yìí náà láṣẹ ilé ẹ̀nà kí mú yín débẹ̀ tí bá máa mú yín débẹ̀ gan báyìí ẹ máa tẹ́wó fún mi torí mo ìwà kò sí ọ̀kọ́ lára mi ẹnu mi gbẹ gan ẹ máa tẹ́wó ẹ bá tẹ́wó yìí. àwọn ọmọ mi sàmọ̀ bí mi ṣe ìrẹ̀ máa rí máa pa wá àpò fún ẹ ṣé kọ́lá ló bá yàn báwo. ọ̀nà wa sílé mi lọ́la. òun lẹ tẹ́wọ́ ìbáwọ̀ mi fẹ́ sọ́dọ̀ yín lọ́la ṣé máa fò dọ́dọ̀ yín ni ẹ tẹ́wọ́. o lè gbọ́kadà gbọ́kadà kò gbà máa fún ẹ gbogbo ẹ pátá ni máa fún ẹ lọ́la ìṣúwàlà ẹ láṣẹlẹ àṣẹlẹ dẹjọ ṣọlẹ lọ ìṣúwàlà màá bá yín lọ́la. ó máa mú mi débẹ̀. máa mú mi débẹ̀ mélòó wa àmú bọ̀ ṣe ṣú ọ̀pẹ wa òkè. wà á lọ. ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé tí lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ bàbá ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ṣe rí ẹni bá bí wọn kó tọ́ tirẹ̀ ẹni nírú wọn ìbùkún lónìí tọrọ ọmọ lè rè ẹ̀yìn. mi ì fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ tí mo wá bá yín sọ yìí mi ì fẹ́ kẹ́ rí bí ìbínú mi ì fẹ́ kẹ́ gbà bí ṣé rí ọmọ ará mi dókítà ń sọ̀rọ̀ yìí ọmọ burúkú tí ò bá jóun ni ẹ ṣáà má bínú àmọ́ ẹ jọ̀ọ́ ẹ fún wa ní second chance. tí o bá sí respect money, for you èdè tó pè fọmọ arámìdé yẹn ń bá walk away bí báyìí ọmọ tó fẹ́ làmì lágàn nìyẹn. Ah, ẹ wo ń kú bọ̀dì ṣètẹ̀rí ibi ta ní ká gbìṣù sí iṣu ti lálẹ́ wò ń bẹ̀ àti rí ọmọbìnrin mi ẹ kò fún wa ní last opportunity yìí hmm. ẹ rí i pé ọmọ yẹn máa ṣe dáadáa hmm. everything dẹ̀ máa ṣe nǹkan tá a fẹ́ kó ṣe. can you hear yourself talk kí n mú àtọ̀ tèmi àti tìyàwó kí n tún pápọ̀ kí n tún gbé sínú ẹ̀yọ̀ mi ìṣẹ̀dá mi kàn ọ̀rẹ́ tiẹ̀ tó rún ẹ sí mi ni kó padà lọ jíṣẹ́ fún pé kó wọkọ̀ tiẹ̀ sọ̀kan èmi ti rẹ́ni tó máa bímọ fẹ́mi o ẹni tó máa la ẹ̀mí lágàn lọ́mọ ará mi lè ah! lọ jíṣẹ́ fún kó jìnà kó wọkọ̀ tiẹ̀ lọ mi ò lára àdánù mi ò lára òṣì mi ò lára I don't have that time again Yo, you look at me I'm aged let me move forward let me move forward ọlọ́run ò kọ́ ọmọ fáwọn méjèèjì nìyẹn yeah that said tó bá lè fara mọ́ situation arábìnrin yìí mi ò ní problem pẹ̀lú ẹ mi ò kú lé mi ò dẹ̀ bàjà bọ̀ kó má yọ ọmọ yìí lẹ́nu kó bá dara mi dé láàmú o tó bá dara mi dé láàrin púpọ̀ ojú mi ó dẹ̀ lè kọ̀wọ́ náà mi ò ní fẹ́ fẹ́lẹ̀ sórí ìdúró but I have to go. ṣé ẹ wá ní kí n máa lọ náà. ẹ wà máa lọ náà ni aṣáájọ wa ó ní ìpàdé ẹbí ni mo dẹ̀ pàdé ẹ àbí wọn wá ní kó jọ bílẹ̀ mọ́ wọn rẹ wá ní kó jọ bílẹ̀ fún ẹ wọn ní kó lọ ṣiṣẹ́ fẹ́ ni tó. Ah, ẹ máa ń fi mí lè lọ màníyàn kúbọ̀dé. Ah, mo ti gbọ́ o ṣé wọ́n ń fi mí lè lọ ní ọkùnrin bọ̀ ìbájọ́ débí ń sìn ni. ó sàn bá sọ fún ọ̀rẹ́ yìí kò lẹ́tọ̀ọ́ kò sọ fún rárá ah, èèyàn fi iná sórí òrùlé sùn. àgbáyé àtàlẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ̀ wa. Yorùbá ní kọ̀ǹkọ̀díjú àkèrèdíjú àìtólóòótọ́ sí ni ọlọ́mọ káàdì títẹ̀lé gbọ́rọ̀ àti ń sọ létí ọmọ mo fẹ́ kó sọ fún mi. ó bẹ́ẹ̀ wù dé gidi kódà èyí máa ní kó sọ fún mi ọtí ẹ̀ níbi ju iṣu ẹni bá tú báyìí àfọwọ́pọ̀ jẹ ni. ó nọ́mà náà nọ́mà tì ní ó ń pípẹ́ máìdì wọn sílẹ̀ ni. pẹ̀lú sọ́hùn gbọ́ tí ò yẹ pọ̀ ju tó yẹ lọ ó nà mà ìwọ tí ẹ fi ṣírò ààrẹ tó bá jẹ́ ọ̀nà ẹnì kankan gbé gbé kó dédé gbé rúmọ́ọ̀sì dègbé ọkọ ẹ̀ wà báwo ni bẹ́ẹ̀ nílá rẹ̀ ṣé ìwọ mọ̀ pé abánilóbìnrin sùn kò ní fojú ewu yìí bẹ́ẹ̀ náà làbánilọ́kọ lọ́kọ sùn tí ò ní fojú ewu yìí ọ̀rẹ́ rẹ̀ sọ fún yẹn ó máa sọ fún mi. ó lè sọ fún mi. ṣé ẹ lọ́mọ tẹ́ ò wò yìí? ní ẹgbẹ́ lọ́ọ̀kì fojú sí fún ẹ. àti ó ṣe ń wò yìí olùkọ́ ẹ̀ pa olùkọ́ ìwé olùkọ́ tuntun ẹlẹ́gbára sí ìdílé nìyẹn nítorí kóhùn wọn ní bàbá ẹ̀ ẹ̀kú tó wá ṣẹlẹ̀ báyìí o ìrìn àjò yẹn ò ní lè tẹ̀síwájú mọ́ àdàdúró bí tẹ̀dé nù bẹ́ẹ̀ ni a sọ fún mi pé à ó ṣe jẹ́ ní ẹ̀jàre bàbá mi kò lè ṣe é ṣe. ọmọ ẹ ti fẹ́ ra kù. bẹ́ẹ̀ ni màámi mo ti lóyún. oyún ó dúró. ọba rán ni níṣẹ́ odù ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odù ọba ò ṣe kórí bọ̀. kí ni mo ṣe máa tún arákùnrin yìí tó fẹ́ fi tó fẹ́ bàtí mi. bàbá ẹ̀kọ́ fún bàbá mi máa tọ́jú ọlọ́run àwọn kò sí wàhálà mo dáńtọ́ màmá tọkùnrin ṣe ẹnu mi lè gbọ̀rọ̀ ọ̀run lẹ́nu. Má ṣe kánjú jàre o, ọmọ bíbí wa ṣe kókó o, èsì báyé ti ìyàwó dùn tó. báwo lè ní ọ̀rọ̀ oyin àtọkù ẹ̀? Ah! Bá ṣe so. Hmm. ṣe fẹ́ gbọ́ inú ilé wọn ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni hmm. ṣé pé bùdàbùdé lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹni tó jẹ́ wípé wọ́n máa ṣe dáadáa sórí ni gbogbo ala máa ń fi wọn tọrọ pé ah! kí ọ̀n tẹ̀lé irú ọkọ báyìí kí ọ̀n tẹ̀lé irú ọkọ báyìí. tọwọ́ ti gbàgbé nígbà tó yín bá ń ké lásìkò kan lọ́dún kan náà tó máa ma ké pé òun ò tí ì rọmọ bí o òun ti fẹ́ bímọ o bọ́dà bọ́dé mà ló máa ń calm me down. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìrántí fún un máa ń sọ ń gbà yẹn pé oyún ò gbọ́dọ̀ sùn tẹ́tẹ́rẹ́ tọkùnrin bá ti ń kààmú obìnrin báyìí kóbìnrin tètè dọ́gbọ́n sáró ara ah! ẹ o kò wáyé kó rí bẹ́ẹ̀ ah! kò yẹ kó rí bẹ́ẹ̀ àánú ẹ̀jọ̀ ṣe wá náà ni ṣe bọ́ọ̀rù kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà kí ilé wọn break bọ̀ nígbà tó dẹ̀ ti fẹ́ rí bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣé wàá fẹ́ gbọ́ èmi ti lọ rí bọ̀dá bòde o ọ̀pọ̀lọ ló ń ta bá débi òrò káfù jámánì káfù ó ti lò fà á ti pẹ́ àánú yín ṣe mí ṣá ṣe mí náà ó ti lọ fà á. ó sàn jọ tó lára tòun ti gbé àtẹkùn àlàáfíà bá ti jọba nínú ayé mi òun là jùlọ àkùṣe pẹ̀lú ìtẹ́lọ́rùn. ó náà ṣe ṣètò nìyẹn ṣé ká má pàrọ̀ fún àwọn tó bá ń gbọ́ ó pọ̀ yẹ́yẹ́ it's plenty o ṣọ́ọ̀bù ẹyẹ tó bá ń gbọ́ ajé kù kalẹ̀ mo tún rẹ́ ń bí ọ̀rẹ́ mi oore ńlá ni o. ọ̀rẹ́ mi ò lè rántí ṣe ló dàbí àlá lójú mi. ah má jẹ́ ká tán ra wa ẹni tó bá síbẹ̀ tó bá lájẹ́ ìjòkó síbẹ̀ irọ́ ló pa ajé jòkó síbẹ̀ ni ah. ó ti ẹ̀ try. Ah, ká má fọ̀rọ̀ lẹ̀ sílẹ̀ gbàgbé ọ̀rọ̀ ara lè wọ́n kọ̀. ta ni ah, ṣé fẹ́mi. wo ọlọ́run máa darí ìyàwó tiẹ̀ sí i lágbára náà ìwọ náà mọ̀ pé ìyò ṣe fi ká nǹkan. bẹ́ẹ̀ ni o abátaniṣẹ́ wù ní kó wá wí wow <laughs> so kò jù báyìí lọ ara mi kò so tọ́ ni. nìkẹ́ni ní kúrò ṣẹlẹ̀ ṣó níyà bíi tiẹ̀ ní kó ni. please can you let me talk please. nìkẹ́ni. mo rí ẹ ńlẹ̀ tẹ́lẹ̀ mi ò kí ẹ ni. o lè kí mi tẹ́lẹ̀ torí òwúwa náà òwúwa kókó kí ẹ. r uh, eh. twenty arábìnrin tó tọ́ ni pé ìwọ fi èmi sílẹ̀ ó bá olówó lọ. eléyìí ibú awítán kọjọ báyìí lọ ọkọlé ilé ayé ẹ àbí ìwọ̀n ẹ̀ra mọ́tò débi kọ́ máa kọ́lé rí tó fẹ́ tẹ́ńbẹ́lẹ́ ilé ẹ̀rù baríka ilé ẹ̀rù ilé ìdùnnú ṣé tó ṣe mú mi léwèrè lọ́wọ́. tí bá sọ yẹ kó máa dákẹ́ ni mi ò dákẹ́. ìwọ gbọ́ tiẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ò ṣe padà fẹ́ inú mi ń dùn. pé ọ padà fún lórí burúkú tí sátẹ̀ náà tó lè bára wọn mú tó rọ owó jẹ gidi fún wa yé ìwà tó wà pẹ̀lú ẹ̀ gbogbo àwọn ti ṣì gbogbo ara ti wò sí àtútù poyoyo ọmọ àlùbáríkà bó ṣe ń dán bó ṣe ń glow. jẹ́ kí n sọ fún ẹ aláyé bàjẹ́ ni o fẹ́ bà ti bébì mi jẹ́ ni mo gbà fún ẹ wọ́n jẹ́ sọ fún ẹ tí bá ti fẹ́ bébì mi tán máa lé ẹ kúrò lára ẹ. ṣé àbá sọ̀rọ̀ kó ṣáà tètè bọ́ta bó sọ̀rọ̀ kíá èsì wo ló fẹ́ kí fún ẹ̀yà tó sílé tọrẹ mi. ṣí ọ̀rẹ́ ni obìnrin ọ̀rọ̀ kan ló ń sọ bá mi sọ̀rọ̀ gidi bá mi sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gbogbo ò lè gbọ́ ọ̀dọ́ lè sọ àti ọmọ pé àtìgbà tí mo ti mọ̀ ẹ́ mo ti ń complain pé òun ṣì gbára àtijọ́ mo bá ìfọ̀ oníṣòwò àókè sá bàbá oṣù mo ń gbọ́ ẹ bébí bébí bébí bá mi sọ̀rọ̀ fẹ́ mi eh, ó ṣàti mi sìn èmi àti àlè fẹ́ra mú yẹ kó ah, ah, kó understand ah, mi náà ẹ tó eh, fẹ́ kí n máa fàǹkàrà lé létí. kò yé mi kí n máa fi ìyà kánkó kò yé mi. ara mi wo gbogbo àyẹn sísìn náà kò sí yàtọ̀ náà same person náà ṣì ní ẹ kó tó sọ yìí kó wà ní ìdí ẹ Àmídé Àmídé wo má máa dá wọn lé ìlú àwọn yóò they have nothing to lose ó bọ̀ tó ẹni. fẹ́mi mo ti sọ mind mi fún ẹ jọ torí Ọlọ́run wàá máa lọ síbo. ah mi ìfẹ́ wa ilé bàbá ẹ̀ ní tó fẹ́ sùn sí. mi ìfẹ́ wa wà máa lọ. kí n kò yé mi lọ yẹn ò yé mi nǹkan tó yẹ kó sọ fún mi sí pé kébi kò wọlé kò kó ẹrù ẹ̀ tó wà mí gbà ká máa lọ. ẹ ẹ lọ síbo ìwọ tó ti kúrò ní láìfì mi tipẹ́tipẹ́ jọ máa pe security sí ẹ o. abẹ́ta kò pé security jáde kúrò nílé mi ò ṣeré o àbúrò security báyìí máa pe security jáde kúrò nílé mi ò ṣeré o ọ̀rẹ́ yìí wọ́n wá jáde kúrò nílé mi jáde ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde kúrò nílé mi jáde kúrò nílé mi jáde kúrò nílé mi jáde kúrò nílé mi jáde kúrò nílé mi jáde kúrò nílé mi jáde kúrò nílé mi ọ̀rẹ́ yìí wọ́n jáde ibi ìbá ẹni ọkọ mi gbalẹ̀ sí fún mi. ibi ìlọkàn yín gbalẹ̀ ṣe fún un mo mọ̀ ọkọ tí mo sọ ṣẹ̀tẹ̀ wá rí ìyẹn tún kéré nìkan tọkọ yín ti ṣe fún un tẹ bá rí ṣọ́ọ̀bù tí ọkọ yín gbà fún kò sí nǹkan tí ò sí bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ẹ kún ni ó kún dẹ́nu ni ó kún tó ẹgbẹ́ ń tó nǹkan síta gan ni. oníṣọ́ọ̀bù. pẹ́ẹ́nì oníṣọ́ọ̀bù ìyẹn ló dùn yìí ẹ wo torí ẹ jẹun tó náìsì mo ṣe fẹ́ sọ ilé tí mo fẹ́ sọ yìí torí ẹ náìsì gan ni every month ọkọ yín máa ń change mọ́tò fún mi ò exaggerate every month. bẹ́ẹ̀ni ó tún ní ah, ah, ṣọ́ọ̀bù. tẹ bá rí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ẹ̀ kún gidi gan ni ẹ̀wọ̀n pé ṣó ju pé èèyàn kan fẹ́ yàn lọ ni gbogbo nǹkan pátápátá lọkọ yín máa ń ṣe fún kò sí nǹkan tó fẹ́ tọkọ yóò ní ṣe ah, ẹ wo èèyàn burúkú ni o in short èèyàn burúkú lọkọ yín pàápàá tó mo wà sure pé ọkọ yín gbogbo nǹkan tó ń ṣe fún lady kò ṣe fún yín èèyàn burúkú ni wọ́n o mi ò sọ́rí láti sọ o Ah. no no no. àbí mo sọ́ọ̀rì láti sọ́dẹ̀ ni màá sọ oh. èèyàn burúkú lọkàn yín mà àyàn burúkú gidi ni wọ́n kí ló ṣẹlẹ̀ ló ní pé yàn fẹ́ yàn lọ́dẹ̀ ṣe àdúrú nǹkan báyìí fún Ah, fọbẹ̀ yìn jẹ́ yín níṣu ni èèyàn gidi dẹ̀ ní mi lè máa wo yín lọ́kọ́ máa ṣe irú nǹkan tó ń ṣe fún yín tí ah. mo ṣe ní kí n sọ ọ̀nà iná má dé mo lè má sọ̀rọ̀. ibi bàṣà mi. ibi a hundred percent mo mọ̀ nǹkan tí mo sọ. mo mọ̀ kan thank you for the information. Mm -hmm jẹ́ kí n lọ drop ẹ̀ sí bus stop. ẹ ṣe ti dà má padà wá. lè padà wá lóòótọ́ bus stop kò jẹ ẹ reverse ẹ bá mi tọ́ ìsìn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pọ̀. adẹ máa rí pé ohun gbogbo adẹ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n sùúrù máa lè yí o ká máa ṣe kánjú jàre o ọmọ bíbí wa ṣe kókó kò sí báyé tí lè kó dùn tó ọmọ bíbí ṣe kókó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ bàbá ti rí lọ́wọ́ alágbára. Yes, ta nìyẹn o. Ó jẹ́ kó lọ sí iná lè ó surprise ẹ àbí ó surprise ẹ pé orí mi hmm? ọmọ aláìjẹbẹ náà ń lọ tẹ́lẹ̀ ibi ìbá yóò pọ̀ fún ẹ. jọ́ mo fẹ́ràn nǹkan kan lọ́wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ló lóyún fọ́kọ mi. ọmọ àlè ni ẹ ṣọtiri ọjọ́ tí ojú bá fi ojú kan ojú báyìí ni ẹwà ojú máa ń bàjẹ́ ikú ló wọlé tọ̀ ẹwà yìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ torí àbíamọ gidi ni mí mo fún ẹ ní ọjọ́ mẹ́ta péré kó lọ fi yọ nǹkan burúkú tó wà ní inú ẹ bẹ́ẹ̀ kọ́ hmm. adìyẹ ló ń bẹ tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣòwò tí ẹyẹlé bá bẹ́ẹ̀ tán gbogbo afọ́ yamayama bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún ẹ. ìka olè olójú kòkòrò nǹkan tó dá tiẹ̀ ń wọ̀ náà ṣé ọkọ mi àdùfẹ́ olówó orí mi bọ̀dé ṣó sọ fún ẹ pé wọn kì í fẹ́ ìyàwó méjì dídì rẹ̀ o kò sọ fún ẹ àbí ṣó ti rí kò ṣe eré o kò ṣe padà o original ó fẹ́ mi ìṣòro kò rí mi lójú títì kò ṣe rí wọ̀nyí tó táré gbalé fún ẹ tó sọ ẹ́ dìyàwó fún ẹ you must be very stupid sórí wá kí ẹ lọ ni o ọjọ́ mẹ́ta yẹn kò gbọ́dọ̀ yẹun tí ò bá ṣẹ́ oyún inú ẹ̀. ó yẹ kó sí ìgbẹ́ lọ́yọ̀ nǹkan tí mo sọ fún ẹ. dà pé nǹkan ti ń rán pẹ̀lú ẹ. ìkọ́lé ìgbà níwọ̀n náà níwọ̀n dandan báwo ni dábẹ́ nígbà ẹni mo sá fún ẹ̀yẹ kò sí ibi kankan tó lè lọ. òun oṣù. ọgbẹ́ ló ń lọ ó ní jọ́bi kankan. mi ò lọ́bi kankan. nínú ilé ìlàjọ máa wọ́n nǹkan tó wọ́n máa ṣí ẹ̀rọ máa ṣe mí. kí ló dé ṣọlá pa mí ni kí ni nǹkan tó wọ́n bọ̀ rẹ ní síbi òní ṣọlá pa mí ni. máa lọ kí máa wọ ẹ. àjọ hmm. máa dàgbà sí bíbá yìí kò sí kankan tó máa ṣe. kì í ṣe òkè ọlọ́gbìn tó bá wù ẹ́ ni o kọ orí tó bá sì wù ẹ́ ni kò kọ kò kọ mí. ọmọ ní inú olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ bàbá ti rí lọ́wọ́ alágbára. o ní láti jáde gidi o ní láti tọ́jú ara ẹ o wàláì èmi náà mọ̀ pé òun gbàdúrà ṣùgbọ́n ṣo fẹ́ gbọ́ àdúrà ò kí ń pọ̀ ju àfi tí ò bá ní tó kó má jẹ́ kó sú ẹ kò ní sú ẹ kò dẹ̀ ní rẹ́ ẹ lágbára ọlọ́run títí tí gbogbo àfi wá dáadáa kò dà mo ti gbọ́ ọ̀rẹ́ mi èmi tí ẹ níbì kan tí mo fẹ́ mú ẹ lọ mo níbì kan tí màá mú ẹ lọ tó bá ti rẹ́dì kó sọ fún mi ṣùtúbọ̀ kò dà pẹ̀lẹ́. pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe kókó wá dẹ̀ máa rí pé ohun gbogbo á dẹ̀ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n sùúrù máa lè yí o ká máa ṣe kánjú. kí wàá ní tẹ fẹ́ kémi ò ṣì gbọ́n pàtó. bóyá ẹ bá ẹ dákun tí n bà ní sì ń gbọ́ kẹ́yìn náà sì sì mí yé sọ́kọ ní kápá ni àbí ìyàwó tuntun. bàbá ìyàwó yẹn ni o ó ní ò jẹ́ kí ọ̀rẹ́ mi kó gbádùn ọkọ ẹ̀ ẹ bá wa mú kúrò nílẹ̀ ní ọ̀tá fẹ́ nìyẹn. wọ́n tún gbé ohun tí mo mọ̀ jẹ́ dé iṣẹ́ dé ọmọ aláṣejì owó dé ọmọ àṣejì ìbáfẹ́ lẹ́lẹ́ lórúkọ tá a pè kú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ń lórúkọ àparùn ká mọ̀ ṣẹ́ atẹ́gùn àrùn lù ká ṣẹ́ ti kú fún báyìí <laughs> ó yá ẹjọ́ jáde lẹ́nu ẹ̀yìn méjì pé ó ti dòkú. ó ti dòkú. ṣé ẹ rí nínú iṣẹ́ yìí ìṣàṣègùn tá à ń ṣe lọ́wọ́ yìí tọ́ba ní kí ni iṣẹ́ wo mo gbọ́ mo gbọ́ jù nínú ayé yìí kápá yà tẹ́ ẹ bá ń gbọ́ eléyìí ó ti dòkú eléyìí ti dòkú tọ̀hún ti dòkú ta èmi tí mo parí ṣé ẹ rí iṣẹ́ yìí tí n bá parí rẹ̀ fún yín ọ̀nà yín làágùn ọ̀nà yín wàhálà n tọ́pọ̀ ọ̀nà yín lówó tí n bá rí bíi two hundred thousand iṣẹ́ rẹ̀ ti parí. bẹ́ẹ̀ ah. ṣé ẹ mọ tó jẹ́ ọ̀pọ̀ tó hmm. n tó jẹ́ ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ni wípé iṣẹ́ òun bí n bá parí rẹ̀ tán ara gbogbo ní parí rẹ̀ sí. Hmm. ṣé ẹ rí oró tí ń bẹ lẹ́nu ọká tó ti kú fọ́gún ọdún hmm déédéé ni pẹ̀lẹ́ yìí ti ń bẹ láàyè méjèèjì báyìí ní wàá lò sára àgàdàǹgòdò tí ìfi parí iṣẹ́ bẹ́ẹ̀ bí n bá parí iṣẹ́ ìtọ́ bẹ́ẹ̀ bá ti báyìí ikú nù fẹ́ẹ̀ tó ti kú tẹ́ ẹ bá sí báyìí ààyè fẹ́ẹ̀ tí sì ń bẹ lórí ilẹ̀ aláyè ṣùgbọ́n tí tí n bá wá parí iṣẹ́ tí mo gbé lẹ́yìn lọ́wọ́ tẹ́ ẹ bá gbé tààràtà tọ́ ọ bá ń gbọ́ ó dìdí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó ti lo ọdún mẹ́wàá lórí ìdúró níbi tó bá wù sí ibẹ̀ lọ́ọ́ parí iṣẹ́ yìí bá a bá ti rì mọ́bẹ̀ báyìí <laughs> ó tó lẹ́lẹ́jà ta èmi mo wí bẹ́ẹ̀ fún. bàbá ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ wo tí ẹ bá bá mi ṣiṣẹ́ ìdàdà tí a igbe ariwo tó sọ nílé wọn tí ìkáwọ́ lórí tó ń fẹsẹ̀ jọlẹ̀ tó wà nínú ilé wọn tí kò sí ẹnì kankan tó lè rẹ̀ wọ́n lẹ́kún lé wọn. màá fún yín ju two hundred thousand tẹ́sán yẹn lọ tẹ́ bá ṣe tán màá ṣẹ̀ṣẹ̀ tí wàá fún yín ní two hundred thousand three hundred thousand hmm. mo lè fún yín tó one million bàbá. a jẹ́ pé ìwọ ọmọ owó owó ẹ̀ ló ṣe fẹ́ mọ̀ báwọn àgbàlagbà jẹun. bàbá yóò fi ibi ṣe problem ẹ̀yin ṣàṣìṣe wa kò dáa ọmọ mi kú kátìlẹ̀ kádẹ̀ gbọ́ pé ó ti kú báyìí ẹ wo ọ̀rẹ́ mi máa gbé yín débẹ̀. ẹ tún jẹ́ ọjà mi lẹ́nu wípé ó ti dùn. ó ti dùn. pẹ̀lú ìtẹ́lọ́rùn ló ṣe gbogbo bàtẹ́ máa ní pé òun gbogbo bàtẹ́ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n. ọ̀rẹ́ mi bíi ẹni tó bá wù wá gan máa gbà yín wà láì ẹni tó bá lóun fẹ́ yọjú bẹ́ẹ̀ bá mo bá ṣádàmù wo wá ṣe ẹni tó bá ti yẹ mọ̀ ní pẹ́ mo jẹ́ ètè ṣe máa bò báyìí mo yí báyìí ìwọ ni kò ṣe owó ẹni la fi tún ẹni ṣe yẹ́yẹ́ tó bá jù wá láti kó pẹ́ láti kó pẹ́ láti kó di lọ́ǹtì owó ẹni la fi tún ẹni ṣe ìwọ ni kò ṣe é kí wàá ní báwo mo ṣe máa ṣe. kó yá máa gbẹ máa gbẹ máa gbẹ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mi wà bí pẹ̀lú ẹ hundred ni mo wà pẹ̀lú ẹ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ tó bá lòun yọjú gan báyìí mo fọ́ ojú ẹ ni. ọ̀rẹ́ mi Yéwándé ó hmm? láyà o ó láyà mo ti ṣe é ṣó ti wà ókè báyìí. ó yá yá yá gbèsè gbèsè gbèsè gbèsè ah, ah. ó gbọ́dọ̀ jì ah. ní nígbà gbé ẹni sísè gbọ́dọ̀ lọ fà. ṣé mo ti ṣe báyìí ó ti gbẹ báyìí. gẹ́tọ̀ ya ó yá wa gbẹ ó yá wa tún wa gbẹ ìwọ ló gbọ́dọ̀ ṣe tán ó ti dà bẹ́yẹn ó ti dà bẹ́yẹn ó ti dà bẹ́yẹn ó yá ó yá ta ibi sílẹ̀ ta ibi sílẹ̀ kó lọ fà ó ṣe máa jẹ́ nìyẹn a gbọ́dọ̀ wà complete mission wa kò yí sí kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ mo wà ń bí pẹ̀lú ẹsẹ̀ ó wà ń bẹ wà ń bẹ ya ya ya ya ya ya ya ya ó jẹ́ ká fẹ́fẹ́ ó kàfé àfẹ́fẹ́ ó ṣe máa jẹ́ nìyẹn tòdó bá ti dé kan ò lè rí pamọ́. yàtọ̀ òjò àdó má pinnu. àdìtú máa ní ó jàre ó àdìtú lọ̀rọ̀ ayé yìí jẹ́ àràmọ̀ǹdà máa ní ilé ayé Elédùmarè dá wa lọ́tọ̀ọ̀tọ̀ kò dé pín dọ́gba pé fúnra wa ó ajẹ́pẹ̀yìn olóbẹ̀mí kínní ìtìníkẹ́ lónù èmi ajítafa ogun ọkùnrin ogun agbóhùn ogun mọ́ṣojú mọ̀ngànà àti ibi líle wọ̀yá àjà gbẹ̀mí bá wá gbéra ní tí mo lọ sọ́mọ̀ kínní sọ́mọ̀ kejì ìkẹta tó fi dénú keje tí mo lọ tí mo tún padà wáyà yìí kò sí bàbá ńlẹ́ńtọ́ gbọ́dọ̀ bí mi àfi lẹ́dùn mọ́ ntí mo bá wá tú tí ọba tú kèjì wù mí lórí ọ̀rọ̀ ọmọdé àní ẹ mọ̀ ṣe iyèméjì èmi ti parí iṣẹ́ àtèyí tí ń sọ́wọ́ àtèyí tí ń bàwọ́ àtògùn àlákàlà ni ẹ wò mo ti mú gbogbo ẹ̀ kúrò mo ti ṣe tó yẹ kí n ṣe lórí. ẹ ṣe bàbá. gbogbo nǹkan tó ṣèyàwó mi ó ti lọ́nsìn. gbogbo ayé rẹ̀ kìí ṣe. gbogbo nǹkan tó ń dààmú ẹ̀ ti di nǹkan ó ti dàfi ẹ̀yìn báyìí fègùn fiṣọ ẹ mọ ọmúrelé gbogbo tó bá lòun jẹ nìkẹ́ oyin oyin ẹ̀yìn ṣe ṣe ṣe sùúrù rọra ṣe é mọ́ra ni. ìyàwó bẹ̀rẹ̀ bàbá. oyin dàmọ́lá. màmá. ó yẹ kí mo lágbára. lájọ lájọ mi ò lè gba owó yìí mi ò lè gba five hundred ṣé ìtàwọn ẹgbẹ́ ẹ mú sílẹ̀ yẹn ṣóhun lè mi ọmọ àti ìyá ẹ máa fi jẹun. oyè tí mo ní tó wà lọ́wọ́ mi òun ni mo ti fún ẹ láàkà tó wà lọ́wọ́ mi mo fún ẹ lọ mánéjẹ ọmọ kan tó máa fi ṣe. tọ́lá ti bí ẹja kó bí ìyálà ìjà pọ̀pọ̀ rí ẹja wọ́n bọ̀ sànù lé. yálà yà mí. bẹ́ẹ̀ni yálà yà mí. ìyálà ìjà ẹ ni mo. manu ẹ o manu ẹ fún ọkọ mi yálà ẹ má bàjẹ́ o ò ń bú yálà yà mí. kí ló dé kí ló ṣọ́ fẹ́ lọ lójú mi ni. mọ́mì kí ló ṣe fún ẹ. ṣé ẹ̀rọ ọmọ ìtó ń bú yàrá ṣínà láyé má tún ẹgbà sọ pé o fẹ́ lọ obìnrin mọ́ má tún má tún dọ́rú ẹ̀ wò mọ́ oyin kí ló ṣẹlẹ̀ mọ́mì ẹ wò ṣé ẹ bó ṣe wà yìí ó ti sú mi àti wípé oúnjẹ tẹ bá gbé wá tẹ bá kí wọ òun la máa jẹ tẹ bá tún lọ òun la tún máa máa jẹ tó bá ti tán gbogbo ẹ ti tán nìyẹn ẹ wò ó yẹ ti sú mi. kí ló sú ẹ kí ló sú ẹ ṣé mo try best mi mo fún ẹ lówó tó wà lọ́wọ́ mi o tún complain èmi master degree holder mo ń expect káwọn èèyàn. sẹ́yìn òṣì sá master degree holder ó yà ó yà ẹ̀yin méjèèjì ó ti tó bẹ̀. ó ti rọ lórí níbi ṣé nǹkan táwọn ẹgbẹ́ ṣe ṣé mi ò ẹgbẹ́ ti mi lọ. ṣé mo jọ lazy man lójú ẹ ṣé mo jọ lazy man wọ́n ní ẹ máa sọ̀rọ̀ manu ẹ̀wọ́ àwọn family ẹ̀ wọ́n ti ẹ̀ mọ̀ wọ́n ti ẹ̀ mọ̀. ṣínà ò ní gbọ́ràn sí mi lẹ́nu ṣínà mo ní kó máa lọ síbi tó ń lọ fi oyin sílẹ̀. ẹgbẹ́ ẹ̀kọ́. gbogbo ẹgbẹ́ ó ní nǹkan tó fi dìgírí wọn ṣe ọlọ́ṣẹ́ ọmọ àjọkọ síbi bí ọmọ wa lọ́ọ̀tì mọ́lẹ̀. èmi tí mo ní masters degree tó yẹ pé mo ti submit proposal tí mo kọ́ mọ́ ẹ̀ pé kí káwọn èèyàn rẹ̀. mo ní kó máa lọ síbi tó ń lọ. oyin olóṣì. àbí ó ní títí àpò ní títí ẹbí mo rí ìgbẹ́ tó tí mo fẹ́ wọn ọmọkùnrin òṣìrọ́dọ̀ rẹ̀ ó mọ wípé mi náà jókòó lásán ó mọ pé mò ń jáde kó lè dá fún wa àtọkọ ẹ ó máa dá fọkọ ẹ àdúrà ló máa máa ṣe fún un. ṣé lè la máa máa ṣe é lè gbà mo fẹ́ ṣe lè dà. sùúrù lèèyàn ń ṣe nílé ọkọ. mo ti fi mi sílẹ̀. ó yá Rìnsọ́lá eat ó yá jẹun jẹun ọkọ mi ọkọ mi ó yá gbà ó yá tè ó fẹ́ mú mi. Thank you ní ọmọ ìṣèkọ. Oya gbé. Màmí. Ọkọ mi káàbọ̀. Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló dé? Kí ló ṣe ọkọ mi? Kí ló ìtọ́jú ẹ̀kọ́ rẹ lọ́wọ́? kí ló ṣe ẹ bá mi sọ̀rọ̀ ó mọ̀ pé mi ò ń fẹ́ kó máa kójú ẹ̀ máa pọ́n báyìí kí ló ṣe ẹ́. èyí ló pé ọjọ́ karùn-ún tí ń ti ń wá oyin kiri kò síbi tí ìwádìí àmọ́ mo ti wá ní information fún mi oyin ti tẹ̀síwájú lọ síbo. ah mami oyin ti bọ́kùnrin mi lọ. ó bọ́kùnrin mi lọ. oyin ti dá mi dá bùkátà mi ó ti fi ọmọ lè fún mi kí n tọ́jú. mami ṣé ṣé tó bí ṣe máa ń kọkùnrin lẹ̀ lélẹ̀. ó ṣe ọkọ mi. ṣé mi ò gbìyànjú ni. Mami, gbogbo nǹkan tí mo nílé ayé mi mo fi ń tẹ̀wé lọ́rùn mi ò ní ṣe mò ń fún lówó ìfẹ́ tí mo ní sí oyin mo nífẹ̀ẹ́ oyin jura mi lọ oyin ti wá bọ́kùnrin mi lọ báyìí ewu kí ni mo fẹ́ ṣe ayé mi ti bàjẹ́. ọkọ mi ṣe sùúrù calm down èmi náà wọnú lẹ́sìn pé kí n mú aṣọ ọmọ bí mo rí i pé mi ò ráṣọ oyin mọ́ nínú ọdún. ó ti lọ ó ti bọ́kùnrin mi lọ. àmọ́ sùúrù ló máa wá ṣe ọkọ ah! sùúrù ló máa ṣe ó nítorí oyin parẹ́ dùn. mo fi yín bó mo ti fẹ́ bẹ̀rẹ̀. ó máa bẹ̀rẹ̀ láti ibì kan. ọlọ́mọ. ọlọ́run àbá mi ò ní kókó òjijì ọlọ́run àbá mi tọmọ. ṣé o pé mo máa kó mi tọ́tù yìí èmo nífẹ̀ẹ́ oyin gan. ọkọ mi ṣìnà wá kò pé mi ìfẹ́ kó máa ronú ẹ ọkọ mi tó bá torí obìnrin kan kú ọ̀pọ̀ obìnrin ló máa kọjá lórí sàárè máa tọ̀ síbẹ̀ àmọ́ mi ìfẹ́ kó ronú má ṣe rẹ léṣe rọ́lá ọmọ tó wà lọ́wọ́ ẹ yìí ṣàánú èmi ìyá ẹ náà sórí ọmọ ilé ìyọkọ mi àdìrú àdìgbà fún wa sórí mo fẹ́ kó máa wo ọmọ yìí ní ìwò pé oyin lòún rí mi ìfẹ́ kó ronú kankan mi ìfẹ́ kó ronú mi ìfẹ́ kó má ṣe mí léṣe ọkọ mi rọ́lá ọmọ yìí ṣó ti gbọ́ mi ìfẹ́ kó ronú mi ìfẹ́ kó ké. ayé tí yí lọ ló padà bọ̀ wá síbi tó ti ṣẹ̀ wá ló fi ń jáde tó tó. oyin nígbà tó gbèmí tó ló ń bọ̀ mo ò bí àwọn ìṣeré ni mi mọ̀ pé ó ní. bọ́dé mi ò ṣeré rárá o òṣèré bẹ́ẹ̀ ni mo ò lè bó ń bọ̀ bàtò sọ pé ó ń bọ̀ mo mọ̀ pé ó ń bọ̀. wo mo ti dé nìyẹn ìwọ tó ẹ kò ń tọ́jú mi ò ń ṣèkẹ́ mi gbogbo nǹkan tí mo fẹ́ ló ń ṣe fún mi kí ni mo tún fẹ́ ọdẹ mo ti dé sílé ọkọ mi. ìfẹ́ lọ́rùn ló ṣe kókó ọdẹ máa rí pé òun gbogbo ọdẹ máa lọ ní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n sùúrù máa. ọjọ́ ló ń pẹ́ ìpàdé gígùn tó wá rí ilé ayé tó wọ̀ yìí ó tóbi lójú àwọn èèyàn ó kéré bíntín. màmá so nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ni pé oyin ló bí arámìdé. arámìdé tẹ̀ wò yìí òun là kọ́ bí oyin dàmọ́lá àkọ́bí ọmọ ọmọ mi. ó fi gbà kan sọ pé ó bímọ síbi kan rí yẹ́yà oyin dà. so mo ti ìyá àtọmọ lo. Ah! Ah! bàbá. ẹ sọ fún mi pé dádì màtí wọn ọmọ ìdí bá ń wọlé. ó lè gbé ọmọ náà lẹ́fun mi bàbá. bàbá òré ló òfé légèége. ó gbé ọmọ náà lẹ́kùn bójú ẹ̀yìn lọ gbèrè. àwo ire ooo òfé légèége ooo ire awo ba òró fé légèége a ò ṣayé ọdún ẹ̀sùn ò lọ títí. tọ́bajẹ́ níjọ́ kìíní àná mo ti wọlé tọ̀dúrà pé bàbá ṣé ẹ lè pààyàn èmi náà dúró mo ní mo lè pààyàn ṣé tẹ́ ẹ bá pa èlè yìí mo ní tí n bá ti pa ó ti kúnnù kò mọ́ ó tún dọ̀rùn alákejì òkú lẹ́lẹ́yà dà bẹ́ẹ̀ni báwa ṣe ń jọ́nà lọ́hùn tí mo pamọ́dé yìí ẹ wọlé dọ́lọ́ báyìí. o tún fẹ́ bà tèmi jẹ́. bẹ́ẹ̀ni ti jogún rẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ní wípé iṣẹ́kíṣẹ́ tí ń bà dáwọ́lé kí n kọ́kọ́ ṣèwádìí rẹ̀ kí n lè rí di ohun gbogbo dájú lórí iṣẹ́ tó gbé tọ̀ mo ṣèwádìí mo bi gbarúmọlẹ̀ ojúkọ̀kí àtàbù fún gbarúmọlẹ̀ ojúkòsì wọ́n wá ṣe mí sùúrù dáadáa sùúrù tí wọ́n ní í ṣeun lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ń ló jẹ́ kémi ò gbàgádà ń gbọdọ̀ gèje ilé lọ́wọ́ bẹ́ẹ̀ ni gèje mo gbélé ọ lọ́wọ́ kọ́dà tó o bá kú òníyá yìí bóyá o rì mọ́lẹ̀ ni o ò gbé kọ́ ni o tó o bá lọ rè é tú sí ọ̀hún ṣá o lè jẹ́ torí gèje ni mo wá ẹlẹ́lẹ́yà. ẹ wo ìyá wa ṣé ẹ mọ̀ dídọ́ jẹ́ kẹ́mi ò gbé gèǹgèlè lọ́wọ́ àmọ́ orú wọn dáadáa wọn è fó òótọ́ ọ̀rọ̀ ó lè mọ ọkàn kún èjì tí ń bá sóòótọ́ ọ̀rọ̀ fún kó tún gbòkó aláwo mi lò ìyún sì lè ti torí ń tọ́ fẹ́ jẹ ọmọ ṣèwádìí kankan wọn ọba ti dẹ́mi ọmọ ìdílé eh! pẹ̀lú tí mo ṣe sí lára o ó ti di àpáta bẹ́yìn ẹnikẹ́ni bá forí sàpàdà rẹ̀ fífọ́ ní ọ̀pọ̀ abẹ́rẹ́ àbìtú lọ́rọ̀ ní ayé o lẹ́nìkùnkùn nìyẹn. mi láìpẹ́ ṣe ń bá mi run marriage mi o. ẹbí ẹni gbá àwo ti tiẹ̀. àtìmọ́ factor party lẹ́jẹ̀ o. gọ̀ má sọ fún ẹsẹ̀ fẹ́ràn tàìpọ̀ gọ̀ ah ìwọ ló ṣe ń fira gbọ́ ọkùnrin. ó ti extend meeting yẹn sọ́la o. èmi àtàwọn kọmíṣánná náà ni. ẹ ǹ sà àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. màá rí ẹ létà. létà àwọn ọmọ nàìjíríà mọ́ dáṣà létà ẹgbẹ́ ìsìkọ́mì yìí létà. òun ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi kò dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́. àbí ṣé tí yín kan ni. tí yín ó kàn tí lè yín ó kàn ẹlẹ́nu òṣì. àmínà. ó lè fẹsẹ̀ fẹ́ ní kẹsàn-án fún ọmọ ẹ̀ta àbẹ́yẹ̀ ọ̀kan lẹ fẹ́ ẹ mẹ́tẹ̀ẹ̀ta náà kú. ṣé torí pé àwọn náà bí mi ń sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kọ́ dẹ̀ má da kọ́ dẹ̀ gé. ẹ ẹ gbowó tọ́lẹ̀tì ilé ìgbà yẹn ṣe ẹ yọ ọkọ̀mọ́lẹ̀ pọ̀ ẹ yọ ẹ yọ fọ́fọ́ fifty ẹ fún mi fifty àwọn gbọ́kàrà nítorí ó ṣe pàtàkì ìrọ̀lẹ́. ẹ ṣeré ni abẹ́ ẹ̀ ṣì rè ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi wá ń gbé fígò lèmi lọ́wọ́. gbogbo abẹ́lé gbà lélẹ̀. kò wá ní ìdùnnú nígbà tí ìlú òsì ń lé ọkọ̀ báwo ni bẹ́ẹ̀ mọ̀ ní ọkọ̀ tó mi ò ní gbarú ẹ̀. ó máa accept ẹ ni. kí ló dé. wọlé ó accept ẹ. she must leave this house. ẹ jẹ ẹ wọ ẹ kọjú ìbàdàn. ẹ máa wọ wọn náà wà á jẹ mi jà. àdìtú lọ̀rọ̀ ayé yìí jẹ́ àràmọ̀ǹdà mà nílé ayé Elédùmarè dá wa lọ́tọ̀ọ̀tọ̀ kò dé pín dọ́gba pé fúnra wa o láti bí ìkáwọ́ kíyèsí ọ̀rọ̀ ilé ayé o ohun mẹ́ta mà ní o ohun mẹ́ta ló ṣe kókó jùlọ tí kì í dẹ̀ ṣàṣepé o òwúrọ̀ mọ̀sán àtàlẹ́ o láàkíyèsí o ayé ti yí lọ o padà bọ̀ wá síbi tó ti ṣẹ̀ wá ló fi ń jáde tó tó. ká aláfíà òkèlè gbígbẹ tòun tàláfíà nínú ó sàn jòkèlè tó lọ́ra tòun ti gbé àtẹkùn aláfíà bá ti jọba nínú ayé ni òun là jùlọ.